ليتي أدوقف الله سبحانه وتعالى أشي وصلاة النبوة محمد صلى الله عليه وسلم لدى صلاتنا كما بان وراي إلي النبي تعوى صحابة أتي وبوا ويني ليلنا òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam lẹ́yìn náà kíra wa ní ìjókòó àkọ́tún fún àlàyé kíra umdatul ahkam eléyìí tó ṣe pé àti ń bá bọ̀ ọjọ́ ti ta ti díẹ̀ báyìí àmọ́ gbà tí oṣù Ramadan tó wọlé a dúró díẹ̀ fún àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀kan tí ń bẹ nínú oṣù Ramadan kọ́lọ́mọ́sàbáwá tí rọrùn pàtàkì jùlọ àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ tó wáyé ní oṣù Ramadan gẹ́gẹ́ bí ìjókòta fún ní tíìmù difa'an عن الصحابة الأطهار والأئمة الأخيار torí ẹ̀ láti sinmi ọ̀pọ̀lọpọ̀ àwọn irú àwọn ìjókòó báyìí kí ìwọ̀n lè láǹfààní àti lọ dáadáa bó tiẹ̀ ṣe pé àpadà láǹfààní àti parí yóò náà àti lè parí ẹ̀ àmá àti báwọn jàmá aládéhùn pé insha Allah bí rọmọdọ́nù bá lọ tán yóò sì kọ̀ntínú àti sì lẹ́mìí pa kọ̀ntínú pẹ̀lú ogolọ́dọ̀lọ́ ibi àwa dúró tá a dé tá a dún bí ọ̀rọ̀ tí yóò ní alifitnatu bayna sahaba àwọn làásìgbò ìsira ẹni gbọ́ tó lọ láàrin àwọn tàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó là ń sọ lọ́wọ́ ní Ramadan fi dé òpin sò pẹ̀lú ògbọ́ ọlọ́run a padà wo ọjọ́ kan tí méjì nínú ọ̀sẹ̀ tá a wá yọ ọ́lẹ̀ láti máa fi tẹ̀síwájú lórí àlàyé difa'an àni sahabatil atahar wal a'immatil akhyar torí kìí ṣe jòkó tó a gbọ́dọ̀ yóò ní ìta àti kí wàá bọ́rọ̀ débi tí ó lápẹ̀rẹ̀ ìdí nìyẹn láàfi wo pé ètò àwọn ilé ìsìn tí wọ́n ń lọ sí rọmọdọ́ọ̀nù ó tó dé kábẹ́rẹ́ rẹ̀ padà ṣùgbọ́n kíra Umdatul Ahkam ìjókòó ilé ni yóò máa jẹ́ ìjókòó alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tá a ti parí oṣù rọmọdọ́ọ̀nù níbi àwa kéwúdé tẹ́lẹ̀ kí Ramadan ó tó dé kìtàbù tahara òun náà ní ibi tá a wà àbí òun náà ní ta ké láti ọdún tá a ti bẹ̀rẹ̀ àlàyé tahara là ń ṣe èyí tí ń já sí ọ̀rọ̀ ìmára lábẹ́ ọ̀rọ̀ ìmára irú omi wo là á fi máa ń ṣe ìmára kí làwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin báwo là á ṣe máa ń mára kú nínú ẹ̀gbin àwọn nǹkan wo ló lè bàlùwàlá jẹ́ ọ̀nà wo là á máa ń gbà fi ń ṣàlùwàlá kí là ń pè lẹ́jẹ̀ nǹkan oṣù kí là ń pè ní àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ tí máa ń dòbìnrin láàmú ṣe pé òun ẹ̀jẹ̀ náà ni níbi tẹ́jẹ̀ nǹkan oṣù ti ń jáde lòun náà ti máa ń jáde àmọ́ bí tẹ́jẹ̀ nǹkan oṣù ti máa ń wá nínú ara obìnrin ibi tó wọnú ni ibi tẹ́jẹ́ àwọ̀ ọ̀dá ìjẹ́ tí máa ń wá níbi tó súnmọ́kè gbogbo àwọn àlàyé báyìí àti ṣàlàyé ń pa rẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù tí bá ń jáde lára obìnrin bó ṣe gé ìwọ̀ kó mọ́ kírun èyí tá a pè ní àwọ̀ ọ̀dá ìjẹ́ tá ń pè ní alìsẹ̀ ààbọ̀ tóun bá ń jáde lára obìnrin bó ṣe lẹ́tọ̀ọ́ kóbìnrin ó lè kírun gbogbo ẹ̀ látara yìí èèwọ̀ ni kọkùnrin ó súnmáyàwó rẹ̀ tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ ni tóbìnrin bá ní àwọ̀ ọ̀dá ìdí àbí ìwọ̀kọ́ àti ṣàlàyé rẹ̀ ìlànà wo làáfi máa ń wẹ jánábà àti nǹkan oṣù wo ní sẹ̀rí àgbègbà àti ìwẹ̀ jánábà ìwẹ̀ nǹkan oṣù ìwẹ̀ pa bímọ ìwẹ̀ pa fẹ́ wẹ̀ fòkú adéyẹra wa pé lánàá kan náà gbogbo ẹ̀ ìwẹ̀ tó kú ló kàn láwọn nǹkan kọ̀ọ̀kan tó fi yàtọ̀ ìlànà méjèèjì tá a fi máa ń wẹ̀ gbogbo àwọn àwẹ̀ yìí papọ̀ ìlànà méjì péré náà la fi máa ń wẹ̀ méjèèjì al-ghusl al-kamil ìwẹ̀ tó pé àti alùbùsùlùmí mọ́jìlé ìwẹ̀ tó ṣe pé ààwẹ̀ tán àmọ́ sẹ̀rí àgbà pé bàbá ti wọ irú ẹ̀ kò tó wa gbogbo irú àwọn eléyìí òun náà ní tá a ti ṣàlàyé lọ sẹ́yìn nínú àwọn kìtáàbù kìtáàbù tọ́hà ẹ̀jẹ̀ nǹkan oṣù àwọ̀ ọ̀dá ìjẹ̀ àpẹẹrẹ mẹ́rin tá a fi lè. differentiate láàrin méjèèjì tí méjèèjì fi difference síra ara wọn àwọn àmì mẹ́rẹ̀ẹ̀rin àṣàlàyé rẹ̀ fúnra wa láwọn ti kọjá subhanahu wa ta'ala àtàwátá sọ àdìjàmá tó gbọ́ ọlọ́mọṣẹ́ àtàn kálukú wa náà ní olóore ibi táwa fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò lénìí allahu ta'ala òun náà ni kitabu as-salah kitabu as-salah ó ní bí táàtì máa ṣàlàyé fúnra wa tàbí bẹ́ẹ̀ kọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa báwo là á ṣe ń kírun májẹ̀mú wo ló de irun òfin wo ló de irun ìlànà wo là á máa ń gbà fi ń kírun kí là á máa ń wí lórí irun àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so eléyìí insha allah ta'ala òun náà ní ta wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò láti ìní lọ àwa ń bẹ lọ́wọ́ bá wa à ń bẹ olúwa wa bimanihi wa karamihi wa izzihi wa fadli kọ́lọ́ mọ́ṣáàṣì àlékún ìmọ̀ àti àgbọ́yé ẹ̀sìn fẹ́ni kọ̀ọ̀kan wa àti àgbọ́yé àti àlékún ìdúró déédé ala tawhid wa sunna àwọn àmà sọ lọ náà rèé afáàmú ìdìnnà orúkọ rẹ̀ àmà sọ lọ náà rèé ọ̀rọ̀ tí kìí ṣe tọlọ́n ọ̀rọ̀ tí kìí ṣe tànàbì sallallahu alaihi tí ó máa jẹ́ sí ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́ndà kúmọ̀bìtà dánwò fún ọ ọlọ́run sọ àwa kú níbi kábìfẹ́ ẹnu sọ gẹ́gẹ́ bá ti mọ́ ń tẹnu mọ́ àdánwò tí mọ́ ń bá oníwàásí jùlọ òun náà ni kó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kó wá máa lọ rí fi ìfẹ́ ẹnu sọ àdánwò tí ẹnu so àdánwò tí ó wàá jẹ́ kó wá di pé ọ̀rọ̀ táwa wá fẹ́ máa gbéyẹ̀wò yìí kó padà wá já sí pé fẹ́ ẹnu là á fi máa sọ ọlọ́run dákun mọ́ṣáà sọ wa kúrò nínú ẹ̀wọ̀n jama náà tí ó sì máa gbọ́ wa náà àdánwò tí ó mú àwa náà tí ó tún fi wá jẹ́ sí pé a máa ní àsìgbọ́ lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ tábẹ́ mọ́ sọ yìí ọlọ́mọta àṣọ àwa náà kúrò nínú àsìgbọ́ ọlá al-Qur'an ọlọ́mọta àṣírọ̀nù fún ẹnìkọ̀ọ̀kan wa ah, kìtáàbù sọlá ọ̀rọ̀ nípa ìrun kíkí oníbi tí oníjòkó wa dání lórí rẹ̀ kí là ń pè ní àsọlá ìrun kíkí lédè lárúbáwá àsọlá àtúnámàtì àsọlá àtù kálukúrá ni o tó dé kánẹ́bí wa Muhammadu tó dé òun làwọn lárúbáwá ti ní gbólóhùn asọ̀láàtù nínú èdè wọn àwọn kìíní kan bẹ ìgbà tí anábì dé sallallahu alaihi wasallam anábì gbé àwọn gbólóhùn kan wọnú èdè wọn ní gbígbéwọ̀ tó ṣe pé lárúbáwá ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn nǹkan tó ti ń bẹ bọ́n ṣe mọ̀ náà ni ó sì filẹ̀ àwọn míì ń bẹ bọ́n ṣe mọ́hùn náà ni àwọn wá fi àwọn kinní kan kún ó sì yọ àwọn nǹkan kan kún nínú èdè lárúbáwá ìtí lárúbáwá mọ sọ̀láàtì sí lọ́dọ̀ wọn tán bá ti ní asọ́láàtì ìjọba sọ láti sí lọ́dọ̀ wọn òun náà ni àdúà oníkásàdúà ẹni bá jòkó ní tìyí tí ń sàdúà tí ń bẹ lọ́pẹ́ ọlọ́run ti báyìí fún mi lọ́dọ̀ lárúbáwá kí ní ṣe nìjọba sọ̀lá ń kírun torí pé àsọ̀láàtù lédè wọn ìtumọ̀ rẹ̀ ní máa dá àwọn elédè lárúbáwá bá ti dúró lórí ẹ̀lú ṣùgbọ́n gbà tí sọ̀lá tí ó dénú ṣẹ̀rí àtànàbí fẹ́ gbé tó wọ́n mọ̀ pè ní sọ̀lá àtòkalẹ̀ àwọn afáwa ní tàwa bá ń bí ìtànàbí bílẹ̀ ni pé àkọwálọ́n wà àfàálọ́n mọ̀tàtàhàtùn bìtàkbír wà mọ̀tàtàmàtùn bìtàslim àkọwálọ́n wà àfàálọ́n mọ̀tàtàhàtùn bìtàkbír wa mukhtasamatun bitaslim tí n táà máa pè ní sọlá akwal àwọn gbólóhùn kan tí yóò máa sọ lẹ́nu oníjẹ́bẹ́ wa afa'alun gbólóhùn yìí ó tún wá ní àwọn iṣẹ́ kan tí yóò máa ṣe nǹkan méjì ni ó papọ̀ mẹ́ a máa wí àwọn gbólóhùn a dẹ̀ máa ṣe àwọn ìṣesí kan muftatahatun bitasbih táàbà bẹ̀rẹ̀ rẹ̀ gbólóhùn Allahu akbar láàbì ṣe kíni jama láàbì bẹ̀rẹ̀ wa muftatamatun bitaslim táàbà sì parí intanpe ní sọ láti yìí a parí ẹ̀ pẹ̀lú kátálámà káfí parí ẹ̀ ìdán ajẹ́ pé sọ̀lá lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi àwọn gbólóhùn kan níjẹ́ bẹ́ẹ̀ àwọn iṣẹ́ kan irúṣẹ́ wo à ń dúró à ń rúkú à ń forí kanlẹ̀ irú àwọn ọ̀rọ̀ wo à ń sọ Allahu akbaru sẹ̀mí Allahu liman hamidahu rabbana walakal hamdu subhana rabbiyal azim subhana rabbiyal a'la at-tahiyyatu lillahi was-salawatu lillah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn gbólóhùn tá a máa ń lórí rẹ̀ níta bá wá ṣe tó papọ̀ tó láwọn nǹkan wọ̀nyí nú òun là á máa ń pè ní ọ̀sọ̀là irun nìyẹn irun yìí wá tóbi púpọ̀ síwájú ká tó máa wọnú tíra ó yẹ ká júwe irun fúnra wa subhanallah yóò fi jiddan wa yóò fi zẹni ó bà nínú ojú bà ní lọ́kàn jẹ́ pé a sì lè máa rẹ́ni tí ń jẹ́ mùsùlùmí lónìí tó mọ̀ jẹ́ abdullah abdulhakeem abdulrahim zulfa maimuna aziza ruqayya rizqa ẹwà àwọn orúkọ gidi báwọn yóò máa jẹ́rú àwọn orúkọ yìí kò sì lè máa kí mu mọ́kùsì jẹ́ dẹ̀ ní tó bà nínú ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ júwe pàtàkì irun fúnra wa subhanallah nǹkan ńlá ni irun kẹrí àdánwò ni gbogbo ẹni tó bá bá ara rẹ̀ nípò òpóhùn òkè ń kírun fọlọ́ á orí ewu ló wà orí ewu gidi irú ẹni bẹ́ẹ̀ wà pàtàkì jùlọ kó tún wá sì máa kílèmù pé mùsùlùmí nù ó sì ń tó kọ mùsùlùmí kó sì máa lọ fi ìjẹ́ mùsùlùmí ṣe fáàrí àmọ́ kò kírun ẹmọ́jọ́ yà wá lẹ́nu àìmọ́yẹ mùsùlùmí láàjọ ń jókọ̀ èyí kinu kírun mọ́ wọ́lá wọ́n kinu mọ́ rárá ni àtìjọ ń jẹ́ mùsùlùmí ẹ máa rí díẹ̀ pé wọ́n máa pẹ̀lú báyìí àwọn náà dẹ̀ ń gbọ́ báyìí nǹkan kan wọn àwọn àlùfáà tó yẹ ká máa wá ṣàlàyé ìrun fún wọn tó yẹ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀run bí wọ́n ti rówó gbà lọ́wọ́ wọn ni wọ́n máa wá ẹ worú àwọn òde ìyàwó òde ìkómọ òde gbá òde àwo táwọn àlùfáà mọ́ lọ èyí tí wọ́n fi débẹ̀ tí wọ́n mọ̀ dáhùn ẹlẹ́kọ́ àìmọye tí wá sóde èkó mọ sóde ìyàwó ní ekírun bá tí wọ́n fi mọ dáwà sí bó ni wọ́n ti kírun kalẹ̀ ta ní wákàtí mẹ́ta náà fi ṣòde èkó mọ́ wọ́n fi bí wákàtí méjì àbíkí ní wákàtí mẹ́ta ó dín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún two hours forty five minutes ni wọ́n fi máa ṣètò afẹ́gbowó ibẹ̀ ni wọ́n ti kí wá àlùbáríkà wọlé owó ìṣọ́ owó útúbà owó igbá owó kòkòrò bàbá sásù wọ́n wá kọ̀yẹ̀ tẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ pé àwọn afẹ́ gbọ́ wà sí wọ́n wá ní àfáyẹ̀bá sí wa ó èyí tó tún wá fún wà sílé òun náà èyí tó lóbi bá wọn sòdodo ọ̀rọ̀ kí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ń pa àrùn kíkí òun ó kọ́kọ́ bí ìṣẹ́jú márùn kí gbogbo àwọn kìíní kan náà yóò tún kí bàbá ọlọ́mọ kó òun ó kọ́kọ́ gbowó náà kí wà tó tó bẹ̀rẹ̀ n tó fi ìyà jẹ àwa mùsùlùmí nìyẹn rẹ̀ láfi rọ́gọ̀rọ̀ mùsùlùmí tá a mọ̀ ní kò tá a rí kò yẹ kó sì mọ̀ rí bẹ́ẹ̀ káwá láàárín èèyàn tó jẹ́ mùsùlùmí kì í wá kírun kí ló bí kí ló fà á kí ló pègbè lọ rẹ̀ kí ló dájọ́ rẹ̀ àrí mùsùlùmí àdánwò ni ọlọ́mọdúgbèrú àdánwò bẹ́ẹ̀ sàn kọ̀ọ̀kan wa ìgán ńlá nìwọ̀n àkọ́kọ́ ipò tí òun wà nínú Islam as-salatu hiya ar-ruknu thani min arkan Islam nínú orígun tí Islam dúó lé lórí tí ó pé tó bá lọ jẹ́ mùsùlùmí táàfẹ́ mọ́rin lára rẹ̀ orígun márùn-ún ní Islam ní ipò ẹlẹ́ẹ̀kejì òní ìran wà ipò ẹlẹ́ẹ̀kejì ló jọ̀mọ́ ipò ẹlẹ́ẹ̀kejì ìran wà. anábùwà Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ ká anábì ó máa sọ tẹ̀wọ̀n pé ní ìran abẹ́gbà Islam tí ò bá ti gba Islam náà bí yóò bá kírun bí yóò bá kírun <laughs> ìjẹ́ ìsìláàmù rẹ̀ mì alábùwà muhammad sallallahu alaihi wasallam ó ní al'ahadu alladhi baynana wà baynahum as-salah ó ní nǹkan tó dàbí àdéhùn yàtọ̀ láàrin àwa àtàwọn aláìgbàgbọ́ sọ́jẹ́ kékeré òní àsọ̀lá irun ni alábìnrin faman taraka ẹnikẹ́ni tó bá ilé gbérun nìkan lè kafar ó di kékeré nù ó di kékeré nù àwọn afáwà àwọn mínú àwọn bá ní pé kèé jámọ́ mùsùlùmí rárá kò bá máa jẹ́ abdullah kò bá máa jẹ́ abdulhakim kò bá máa jẹ́ abdulrahim kò bá máa jẹ́ abdulsamad kò bá máa jẹ́ abdulrahman kò bá máa jẹ́ habibullah gbogbo jẹ́ ìbá wo sọ́nù tó dáa kí ni wúlò ìsìláàmù tó ń sinú túmọ̀ rẹ̀ ní ẹ̀ àwọn àlùfáà ní àwọn ní ẹ fàkọ́dí kàfárọ̀ tá ànábì sọ yìí àbí ọmọntà ọkà ha kàfárọ̀ tá ànábì sọ wọ́n ní kúfùrù ndúnà kúfùrù ipe kìí ṣe kèfèrí tó kò nínú ìsìláàmù lóòótọ́ kó ṣùgbọ́n àwọn gbà pé tí ò kírun yẹn ọ̀daràn tọ́lọ́run bá mú àwọn ọ̀daràn ẹlẹ́ṣẹ̀ níwájú rẹ̀ nínú àwọn ẹjọ́ tí gbé síwájú pé ẹ̀yin ọ̀gá ọ̀daràn dà kó tó mú àwọn apààyàn ẹni tí ò kírun ṣáájú wọn kó tó mú apààyàn wọn ẹni tí ò ṣáájú wọn pé lọ́dọ̀ táwárẹ́ ni tí ń kírun àmì táwárẹ́ ni tí ò kírun o tala mọ́ ń wò kó sórí ibùdó wájú ọlọ́nà méjèèjì apààyàn ayé ẹ̀kọ́ apààyàn sórí wájú ọlọ́run lóòótọ́ orí rẹ̀ ò sì mọ́ níwọ̀n àmọ́ kò tó tẹni tí ò kírun kò tó tẹni tí ò kírun apààyàn ó

ẹni tó bá dijọ́ ń gbé ìdàlù kìyàmà bàbá ń gbé kálukú dìde tán gbé wa dìde kán tó béèrè sọ tọ́jú ìyá rẹ̀ sọ tọ́jú bàbá rẹ̀ sọ tọ́jú àwọn òbí rẹ̀ sọ sókun ẹbí rẹ̀ pọ̀ sọ pé àmánà láyé sọ sí dáadáa sáládùúgbò yín sọ sí dáadáa sáwọn ọ̀rẹ́ sọ sí dáadáa sáwọn olójúlùmọ̀ sọ ṣàánú àwọn èèyàn sọ fáwọn èèyàn ló ń jẹ sọ náwó sọ́dọ̀ ọ̀tọ̀lọ́wọ́ a ní ká tó béèrè gbogbo yẹn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ béèrè pé irun rẹ̀ dà irun rẹ̀ dà anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní ká túnú ẹrù ẹni tí wọ́n bá kọ́kọ́ gbé dìde pé irun dà ẹ wọ́n náà tí wọ́n bá wá gbé irun rẹ̀ jáde ọlọ́wọ́ wa tún ní dáadáa tó pé ká tó nǹkan míì

ẹtún wọnú ẹrú ẹ̀ dáadáa tó yẹn náfílà àrùn láyé tó bá kírun tó jẹ́ náfílà láyé ó yẹ lọ rẹ̀ kó ogbó náfílà rẹ̀ jáde ẹ fi jàn papọ̀ mọ́ ìrun ọ̀ràn yẹn rẹ̀ ẹ fi báláǹsì ọ̀rọ̀ ẹ̀ tí ìrun yẹn ò bá yẹjú ọ níbi ọlọmọ ibi tọrọ rẹ̀ parí jìnnà nù ọlọmọ sọ́rí gbogbo ẹlòmíì kéèkìrún lóòótọ́ àmọ́ gbogbo dáadáa lẹ́yìn ilẹ̀ bàlára rẹ̀ ó ní ìwà tàrísù yóò kó ẹbí pọ̀ yóò kó yóò ṣe dáadáa so yóò ṣe dáadáa sọ́mọ gbogbo aríwájú ròyìn ẹ dáadáa ẹlẹ́yìn òròyìn rẹ̀ dáadáa àwọn ẹbí òròyìn ẹ dáadáa aládùúgbò òròyìn ẹ dáadáa ọkùnrin òròyìn ẹ dáadáa obìnrin òròyìn ẹ dáadáa ọmọdé òròyìn ẹ dáadáa àgbàlagbà òròyìn ẹ dáadáa arúgbó òròyìn dáadáa òròyìn dáadáa gbogbo ó dáadáa yẹ nígbà tí yẹn tẹ́ ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni torí irun yìí gangan gangan ni irun yẹn gangan ó ní fọ́ọ̀sì béèrè tí wọ́n béèrè lọ́wọ́ èmi tí wọ́n béèrè lọ́wọ́ tẹ́ náà káwá gbọ́pọ̀ kínkì ọlọ́run dákù fi inú ìrọ̀wà lọ́rùn ọlọ́run fi inú ìrọ̀wà lọ́rùn jù báyìí lọ ẹnu mímọ̀ àmọ̀tán rẹ̀ àwọn àti wáṣẹ̀ mọ̀ sí ìrọ̀wà tó bá rí wa tó bá pàdé wa lọ́nà ẹgbẹ́ àfáà ẹ̀dàkùn ọ̀rọ̀ ọ̀run tẹ́ sọ yìí lágbára ẹmọ bá bẹ́lọ́n kọ́lọ́n kó rọ̀ wá lọ́kàn kọ́lọ́n rọ̀ lọ́kàn ọkànrẹ́ jẹ́ àlè tó bá wọn kí ló lé ní ọkànrẹ́ tọ́ lè lọ́lẹ̀ yọpò tọ́tẹ̀ wá ń gbé jẹ́ báwọn àfá àpíká àmọ́ bẹ́lọ́n kó rọ̀ ní ọkàn ìgbà tó fẹ́ jẹun láàárín àná tó wá pè wá pé á ìfáàjọ dákun ẹ tó ọ̀hàn tẹ̀tẹ̀ invite àwọn àfà kan bẹ lọ́n fún ẹkọ́ rẹ̀ ọlọ́pẹ́ kó tó di pọ̀ jẹun ó ń jẹun pẹ̀lú rọrùn ni sókè lọ́wọ́ jẹ́ ń pè wá sí kánú kánú abẹ́bẹ́ ọlọ́run pé kọ́ lè máa sínú níbi ọ̀rọ̀ ọ̀run ti wá bá ìwé lẹ́rù jù subhanallah nǹkan méjì kan bẹnu alukur'an ó jẹ́ kọ́rọ̀ ọ̀run bà mí lẹ́rù gan ó ti yẹ kó máa bá gbogbo wa lẹ́rù ibi ìrún tóbi dé lọ́dọ̀ ọlọ́run àwọn ẹni tí èrè ti dáadáa ọlọ́run gbé wọn tẹ́gbẹ̀ nínú Al-Qur'an olùwà ní fawailun lil musallin fawailun lil musallin tẹ́wọ̀n pé iṣẹ́ sọ́jú wà tá mọ̀ ọmọ ọlọ́run dáadáa iṣẹ́ yẹn ni pé ọlọ́run ọba kìí jẹ́yàn gbé iṣẹ́ yẹn ni pé dáadáa tó bá ṣe kò tí wọ́n ṣe lè wó kékeré mọ́ ọlọ́run ọba ìgbójú kò mẹ́ yóò fún ọ lẹ́sàn rẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ jọmọ́ àmọ́ ń gbòó débi ìrún ọlọ́run ló wọ̀n gbà àbọ̀ ọlọ́run ló wọ̀n ṣe kí ni jọmọ́ kò gbà àbọ̀ ẹ wo àwẹ̀ Ramadan bó ṣe gbé ọgbọ̀n ẹni bá gba twenty nine nínú ẹ̀ tẹ̀gbọ́gbọ̀n la gbà lọ yìí ó twenty nine kò gbẹ̀yọ̀ kan níwájú ọlọ́run twenty nine tó gbà ní yóò fèrè tẹ́lẹ̀ yọ̀ kan tí ó gbà wọn ó nìkan náà lẹ́jọ́ tó níwájú ọlọ́run abọ́dìbí ọ̀rọ̀ ọ̀run bọ́ọ̀ bá nínú wákàtí márùn tán ni a mọ̀ sí kálásù bá nìkan lọ ọmọ ń kí ọlọ́ni ìfàwé inú lil musallin irú ọ̀tọ́ ọmọ kálásù bá nìkan ìbínú ọlọ́run fún ọlọ́rin bá ọ lọ tawul kódà àdúgbẹ́ bọ́lọ̀ kó sànú wa mẹ́wọ̀n tọ́lọ̀wọ̀n ò sọ pé alẹ́zínà fi salatihim sahun kálọ́bà ilé ní fi salatihim sahun náà èmi àti inú bá mọ́ kó panú ètò yìí torí túnmọ̀ tí yóò bá jẹ́ ni pé àwọn ẹ̀tọ́ pé tọ́ bá ń bẹ lórí ìrun wọn mọ́ an àwọn tó yẹ pé bá bá kíkan gbàgbé wọ́n bá kí lọ́sẹ̀ kan wọn tó ní kí mọ́ wọ́n bá kí àsùbá wọn ní kí àìlá ọlọ́ọ̀ni ní ìgbàrún láàbọ̀ kò gbá ni kò fẹ́ ni kò gbá láàbọ̀ fawailun lil musallin alladhina hum an salatihim sahun bọ́ọ̀lọ́hun bá wá ń gbé àwọn bídárùrù ti dèmí rẹ̀ ó tọ́lọ́hun bá wá ń gbé àwọn akíkandákan sí ṣépè báyìí ìwọ́n bọ̀ wá kí rárá ayé alùkùránì nìyí alladhina hum an salatihim sahun tọ́lọ̀ bá lè mọ́ gbé àwọn akíkandá kan sí ṣépè nínú alùkùránì ìwọ tó ìwọ mọ́ ń kí rárá ń kọ́ bóò ní tẹ́tẹ́ gbogbo àwọn ẹni tí tó kan mọ́ kí lọ́nà dubai ọ̀rọ̀ tó rí àwọn àwọn ọlọ́run bá wá sí rọrùn fún ọ torí gbogbo wa náà yẹjú ẹ o àmọ́kàn mọ̀ pé bí irun bá ń wọ títọ́ ọmọ rí kí kìí sàpẹrẹ rẹ o àpẹrẹ orí burúkú ni o ìdí ni pé àwọn ẹni tọ́lọ̀ ní ìwò lè fún làwọn ẹni ìpáyọ̀ ọlọ́run torí gbogbo wa bẹ́ẹ̀ ròyìn irun ó ní wa innaha lakabiratun illa ala al-khashi'in ó ní irun yẹn nǹkan tí ó lágbára láti kí ni àmáwọn ẹni tó lọ̀rọ̀ làwọn tó páyè ní ọlọ́run sòtọ́ ọ̀bá ti máa rírun kí mọ̀ pé ọ̀ ní ìpáyọ̀ ọlọ́run ló sòkè sàpẹrẹ dáadáa fún ọ ó túnmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ mọ bárẹ̀ ìjà títà fi wà ní lẹ́gùn tó yẹ fún wa ṣe hàn pé nínú ayé nìtì àwọn èèyàn nínú ayé tàbá ń bára wa nínú kò kan kálukú náà mọ́ bẹ́ẹ̀ dúpẹ́ kóun náà wà ní kó bẹ́ pẹ́gbé kó bá ẹgbẹ́ pé ẹni tó wáyé kóun àtàwọn tọ́jú ọjọ́ rẹ̀ nílé ìṣe ra islander nílé ra mọ́tò náà tó mọ́ Lagos láti ètò ń kọ́mọ́ láyé nìtúnú eré ìran ra ọ̀dá sílé kan eré ẹ́ Lamborghini ẹ̀hàn ṣẹ́yà pé ní ẹ̀kọ́ bá ń bẹ tó wò tí ìrà kí ni yóò mọ̀ wú á ah, èmi náà mọ̀ fẹ́ bẹ́gbẹ́ pé tó bá ipa wọ́n ń du ká bá ẹgbẹ́ pé níbi ọ̀rọ̀ ayé wọ́láhì níbi tó yẹ ká ti máa du ká bá ẹgbẹ́ pé jù níbi ọ̀rọ̀ ọ̀run tó láwọn ẹni tọ́lọ ń kó ti sáfù kírùkírù olúwa ní wa innaha lakabiratun illa ala al-khashi'in irú yóò lágbára gan àmáwọn ẹni tí ó rọ̀ lọ́rùn náà tó páyè rẹ̀ ọlọ́run tó wá ó yẹ kó wá wá báwo ló ti fẹ́ wà ní sáfù àwọn olùpáyè ọlọ́run má yọ ọdẹ ọlọ́mọ́sẹ̀mí àti ìmọ̀nù àwọn tí a fi wẹ̀ nǹkan àkọ́kọ́ tí mo ló gbà mí lẹ́rù náà lọ́kọ́ láti fọwọ́ ìlú lè mú sọ̀lẹ̀ àwọn tó ń kí kan dákan sí ọlọ́run gbé wọn sípè ẹni tí ò bá wá sí rárá ń kọ́ subhanallah tẹwárí nǹkan lẹ́ẹ̀kejì tó tún wá bà mí lẹ́rù gidi gan lórí ọ̀rọ̀ ọ̀run nínú alukur'an ó ní pé àwọn kìfèrí pọ́nbélé tọ́lọ̀ ti lérí pé wọ́n wọ̀ ọlọ́dọ̀ bá adìjọ́ ń gbé lálẹ́ kíámà má bá wà nínú masaka inú ọ̀gbun ọ̀gbun kọ̀rọ̀kọ̀rọ̀ inú masaka ó wà máa bí àwọn kèfèrí ní pé máa ṣàlẹ́kàkún fi ìtàkà inú náà lẹwà yìí kọ̀rọ̀kọ̀rọ̀ tákọ̀rù lẹwà yìí kí ló wá sún yín kí ló bá yín débi inú náà yìí ẹ mà ó dàbí ìgbà yẹn bá lọ sí inú ẹ̀wọ̀n tẹ́ wá ń bí àwọn ẹlẹ́wọ̀n pé ah, kí ló gbé yín débi ẹ̀mí ká ló fò mọ̀ kà àwọn ah, kó bá mi nìyí ìmìn àwọn ah, kó bá mi o mú payẹ ní àmọ́rẹ́bọ̀ ọmọlọ́mọ ní ẹgbàlùkú ọmọ káàkiri ẹ̀ àwọn aláwọn kèfèrí pẹ́mbélé tọ́wọ́ wọn bẹ nínú jahannam tọ́wọ́ wọn bẹ nínú sakar ma salakakum fi sakar kí ló mú ìwọ̀n sakar qalu lam naku minal musallin subhanallah wọ́n à ní sọpọ́ torí báwọn jẹ́ kéde ní wọ́n kọ́sọ̀ ṣe wọ́n kọ́sọ̀ lam naku minal musallin ẹ̀ alọ́lé ayé ni a máa kírun gbogbo àwọn ọ̀nà yìí àṣekínì jama

bá a fi ń sọ yìí gbogbo omi tọ́lọ̀ bá ti ní ọmọ gbọ́ wa mọ́ yí padà àà mọ́sálásí jìnà sí ilé tiwa ní tó bá jìnà sí bẹ́ẹ̀ lọ tọ́ lè rìn débẹ̀ tí bẹ́ẹ̀ rìn débẹ̀ rẹ yóò gbọ́ wákàtí kan mọ́ sí ládùúgbò rẹ̀ ń gbà náà àmọ́ tí ó máa yẹ pé tí ó gbọ́ tó bá wá bí tó ti máa lọ sí kálóbìnrin ní àdúrà tí ẹ ti ẹgbà mọ́ kínú lè rẹ gan ló dàbí tàlù aláwọ̀ láwọn àfá àtàn yẹjú láwọn yóò bóò náà ti ń kírun bóò láti ń sàlọ̀ àlá bóò láti ń wẹ jẹ́nàbà bóò láti ń ṣe gbà ẹgbóò láti ń kọjú sí wọ́n sì láwọn àfá àjírí tí wọ́n kọ̀ sára bá tó wá lọ túnjẹ tó lajú díẹ̀ tí wọ́n náà mọ́ ń lò ní àwọn fóònù mo lè gbé yìí léwu díẹ̀ kọ́ máa lọ rí já sínú agbó àwọn ẹlòmíì àmọ́ súnmọ́ àwọn àfáà kan bẹ wárú àwọn líǹkì tó lè lò tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ bá tó ń kírun ọláyìn ó bu mùsùlùmí kù káwá rí kí ń jẹ́ láwọn gidi

ìgbà mo ti mọ̀ pé ah ọlọ́run dá fún mọ́ yíwá kó tẹ́sí ń lo jùlọ àrùfà kò sì kírun kí láǹfààní orí tọwọ́ ń bò tọ́ kírun kí láǹfààní ẹ̀ ìwọ́n tó tó dí pé wọ́n béèrè ọ̀rọ̀ jìlbáàbù lọ́wọ́ rẹ̀ ń jọ ń gbé ìdàlù kìyàmọ̀ Allah mùsíbà àfáàrí aláhùn ìyá ọlọ́mọ́sá àlàwákò mẹ́rin kábí fún wọnú tíra jama ọ̀rọ̀ ọ̀nà yẹ jẹ́ ká kìgbélé fúnra wa kálìmọ̀ fún àkọ́dọ̀ mójútó wọ́nlá ìyá gbọ́dọ̀ mójútó ẹwọ bí sẹ̀rí àwa ti rí o kíní kan bẹ nínú sẹ̀yà Islam òní pé tán bá ń wá òfin tó rọ̀ jù pé á ah, òfin kan máa rọ̀ o ṣẹ́gun fi dáàmọ́ lọ rí mú òfin ṣẹ̀ríà wa ni ṣẹ̀ríà Islam ó sọ̀rọ̀ débi pé ah, ó rọ̀ parí ó tún wá rọrùn tẹ́wọ́n bí tó rọrùn dé ibi ó rọrùn dé ni pé àwọn afáwà mọ́ kọ́ ayé píńsípù kan kó jáfà ní báwọn lọ́wọ́ tí wọ́n ni ìdá tásà al'amuru dọ́ọ̀k ayébẹ̀kọ́ pọ̀ ìdá dọ́ọ̀k ìtásà alùgbáyìn tó wà lákìlì kan ó ní ẹwọ ẹ̀sìn jẹ́ yóò ààfin ìjẹta ní lára mẹ́ kí ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin tí Islam mọ́ ń wá a máa ń rí òfin ní ìfẹ́ pé tó bá ti jẹ́ ní ọlára tẹ́lẹ̀ omi tó jẹ́ ní ọlára fi nǹkan náà lẹ́mọ́ ara rẹ̀ lè mọ̀ máa àrùn àmì àfẹ́nà sílẹ̀ sí alẹ́ tó wà ẹwọ àwẹ̀ àwẹ̀ tọ́lọ́wọ́ bá sọ pé àsọ́mù lè mi ní àwẹ̀ ni wàhánà ájíjì bí èmi ni mo ti mọ ẹbí ẹ̀sán àwẹ̀ ṣe ìgbọ̀rọ̀ débi àwẹ̀ olúwàníwà alàlàdí ìnà yóò fi kú náà hú fídíyàtùn tọ̀hámù miskin ọlọ́rin bá wẹ̀ ti pàtàkì lọ́dọ̀ mi iná tí mo kàrámọ̀ rẹ̀ tó yìí náà ẹni tí ó bá ti lágbára àti lè gbà àwẹ̀ mọ́ kò lè rí bí ó lọ́ọ́ irú ìyàwó ló wà ní kàtígórì yẹn ẹni tó ti da arúgbó lọ́kùnrin arúgbó obìnrin abẹ́ni tí ń ṣàìsàn láìsàn tí ó rò pé òun ò lè rí ìwòsàn mọ́ pé ẹni tó ní káńsà lápèjúwe tó ti rò pé ah bóyá ló lè yé àìsàn yìí kò sí lè gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá lè gbàwẹ̀ kó gbàwẹ̀ ni o àmọ́ tí o bá ti lè gbà á fàwẹ́lẹ̀ kó wá máa bọ́ aláìní kó máa bọ́ kí ni jọmọ́ aláìní kíní kan bẹ́ẹ̀ bá àmọ́ tí wàá mọ́ ní kó mọ́ bọ́ aláwẹ̀ ṣẹ̀dí ò sọ pé kó bọ́ aláwẹ̀ kó bọ́ aláìní torí bẹ́ẹ̀ ni tá a bá bọ́ lè mọ́ wà nípò fún gbàwẹ̀ tó lè dẹ̀yìn ọdún kan ká tó bọ́ yẹn irú àsìkò táwa yìí ẹ̀yẹ́ lè pé àgbègbè àwẹ̀ ọgbọ̀n tí mi tiẹ̀ tí wàá gbà ó fẹ́ bọ ògùn ó lè bọ́ wọn lásìkò yìí náà fídíà náà ló ṣe dandankan ni kí fídíà ó fọ́ọ̀lù sínú Ramadan torí àwọn ìṣẹ̀lẹ̀ àti yípadà máa ń dáhùn wàhálà mi lẹ̀ ká mọ̀ lọ jẹ̀nà Ọlọ́run wa ní kó fáwẹ̀ ẹlẹ̀ kí ni yóò fi replace àwẹ̀ oúnjẹ tí ó bọ́ aláìní ká ní títì ní múdù méjì oúnjẹ títì ní kó ṣe láti tí ó jẹyó dáadáa àwẹ̀ nù ìgbéyàwó bó ti dùn tó lárinrin tánàbí na nikahu sunnati wa man raghiba an sunnati falaysa minni oníkẹsẹ̀gbéyàwó súnnà mi ní ẹni bá fi súnnà mi lẹ́kẹ̀ẹ́ sọmọlẹ́yìn mímọ́ bẹ́ẹ̀ kọ́lá náà bìí wí bí nìkan àti lágbára tó yìí níjọ́ tí ìgbéyàwó bá ti fẹ́ di pé ní ọ lára kí tó fẹ́ di pé àá ah, para wa sínú ilé yìí ẹmọ ìwùlẹ̀ para yín kẹ̀dí á sì gbé kíni kalẹ̀ àtọ́lá kóró bí lóbi súra ni súra tú àtọ́lá ẹ kọ́ra yín kórìkà lóko mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ aláàfẹ́ nira fún ọ kẹ̀dí àfẹ́ nira ni mọ́ ìgbà tí àlàyé wà lórí ọ̀rọ̀ hajj wà hajj lórí máa ní tàṣọ à ilé yìí tẹ̀bíìlà hajj bọ́ọ̀bá lágbára rẹ̀ ni o bọ́ọ̀bá ti lágbára rẹ̀ náà ṣe islamu rẹ̀ lọ bọ́ọ̀bá dálìkì àmà àdígi bí ọ̀pọ̀ sí hajj ní bá kú báyìí ní ìsìn náà gbé ìsìn ìsìn hajj ọlọ́mọdé hal bí ájì ti lágbára tó ìgbéyàn bá kú ní ìtìlá ìṣẹ́ ájì abáríwájú ọlọ́wọ́n ibi ìbèèrè náà pé ah, èyí tó wọ́dọ̀ lọ ájì ah, ọlọ́ èèní ìkápá kódà níbi tọ́lọ̀ wáyọ̀ ọ̀dà ìníkápá rẹ̀ kò ní ìdí ọ̀hán rẹ̀ lè mọ́ bí ìjẹ̀kan kò ní ìtàn rẹ̀ bíyàn bá tún lówó tí ò ná láàfíà ọlọ́run ní ìjòkó lé ọlọ́wọ́ ni àmọ́ ọ̀nà gíní jẹmọ́ ọ̀ lálàáfíà tí ìjòkó lé àbí ọlọ́wọ́ ọlálàáfíà wọ́n bá ní à ọ̀nà tó ń gbà lọ ájì lọ́dún ní àwọn pàyàpàyà ń bẹ lójú ọ̀nà o òkè ájìmọ̀ ti nígbà fún lórí òfurufú à ájì ọdún ní ojú òfurufú ọ̀nà òdá ọ̀sẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbangba mi wọ́n lójú ọ̀nà o ṣe bá kan pléni olè èfò pléni olè èfò ó wá ojú ọjọ́ ojú sánmọ̀ wá lọ níbẹ̀ fòdìdí oṣù kan ó wá bọ́ lásìkò tó yẹ kẹ́ fò lọ sí ájì fi ájì lẹ̀ ọ̀ lágbára rẹ̀ àti bí ọjọ́ gbé ní àlùkìyà subhanahu gbogbo ọ̀rọ̀ ṣẹ̀rí àbújú wá lọ́nà àmọ́gbà tọ́rọ̀ débi ọ̀rọ̀ ọ̀run <laughs> ọlọ́run láà yọ̀ǹda yọ̀ǹda tí a jẹ́ ibi tí ìrùn ti ní agbára ní lágbọ́n pé ọ̀rọ̀ ọ̀run yìí le kò wá sí wáìsàn tí ó bá mú ọ kò tí bó ṣe lè lágbára tó kò tí bó ṣe lè ní ẹ lára tó ọlọ́run ní mi ìyọ̀ǹda àrùn irú yẹn àmì ìyọ̀ǹda ẹ̀ kí láwàá ṣe òun làbí wá ń rí sọ̀látù ahalil azab lẹ́mọ̀ bá nu tíra sọ̀látù ahalil azab ìlànà ìkírun àwọn ẹni tí nǹkan bá ṣe apàdà tí ó débẹ̀ insha Allah ẹni tí ń ṣàìsàn ẹni ó kárápá ẹni iná jó ẹni kìnnì kan ṣe ẹni tí iná ti wá jó gbogbo ara rẹ̀ iná mú gbogbo ara rẹ̀ ẹgbẹ́ tí mú gbogbo ara rẹ̀ tó mú látòrí délẹ̀ àmọ́ sì mí ó sì lè máa sọ̀rọ̀ ṣé ó lè ṣe nǹkan kan mọ́ tó ló di ẹ̀kan mọ́jọ̀mọ́ ọlọ́run ní wádìí tí làákàyè rẹ̀ fi ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ rẹ̀ ń o ó sì wà conscious ẹ̀yọ̀ ó sì mọ tí ń ṣe tó bá yẹ kó conscious ọlọ́ni ó gbọ́dọ̀ fi hùn ẹ̀dẹ̀ wá ṣe ẹ̀dẹ̀ ọlọ́wà ni àwọn kankan mẹ gbogbo iṣẹ́ ìrun mo lè yọ̀ǹda gbogbo ẹ̀fún dandan ni kí èèyàn dúró kírun mo lè dúró ọlọ́wà ni mo yọ̀ǹda àdúró dandan ni ká rùkú eléyìí ò mọ lè rùkú rùkú dandan ni ká forí kó lè forí kalẹ̀ ni mo yọ̀ǹda ẹ̀ wo náà kẹ́ni mọ̀ pé ìrun yẹn kàn ní àṣẹ kan tọ́lọ̀ mẹ́lò mẹ́ tẹ́lẹ̀ tó yẹ pé kò lè dúró kò lè rùkú kò lè forí kalẹ̀ kò lè ṣègbá kò lè ṣàwò kódà kò tún lè kéwú kò lè sọ̀rọ̀ àmọ́ bírèèdì ti ìṣiṣẹ́ ọlọ́run ní gbogbo sẹ́yìn pátá ni mo yọ̀ǹda ẹ̀ àmọ́ àṣẹ pé mò ń kírun yẹn ó gbọ́dọ̀ yọ lẹ́nu àkókò rẹ̀ tásìkò òun bá tó gbọ́dọ̀ fi ká ní wá ìtàn tó ń ṣe kò ń ṣàìsàn mọ́ fomi kanra tí ò bá lè ṣàlù àlá káwọn ẹbí rẹ̀ ó ṣàlù àlá fún ká láìsàn mọ́ fomi kanra ní kó ṣe tàyà mùm ló bá ṣe lè ṣe é mọ́ ló bá ṣe lásìkò òun bá ti tó kó ṣe ọ̀rá sí ó bá ṣe lágbára hàn ká lórí ìsúnlẹ̀ báyìí náà ni ó wà ẹnu nìkan ti ṣiṣẹ́ ó ti mọ̀ sílẹ̀ Allahu Akbar الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوسف الله اكبر قولوا اركن سبحان الله العظيم سبحان الله سمع الله لمن حمده كيلو شو وجي وجي جيل كو لوري توكو سمع لمن ربنا ولك الحمد محمد كثيرا طيب بركاته عزيز الله اكبر كيلو لو سبحان الله سبحان الله اكبر كيلو شو بيوت واي كي بوتي لي وامانني بينا ني بوتي مونتي نو الله لا يوندي ọ àyọ̀ndẹ̀ subhanallah ìrún lágbára o jọ tí ẹni tó bá ń ṣe ẹdúrà ìsàn yìí tọ́lọ́wọ́ òyọ̀ndà àrùn fún ìwọ tó wá níbọ̀ tó lé kaná ń kọ́ ẹwọ́ tó lápá tó lẹ́sẹ̀ tó lè mí orí tó lè mí ọrùn tó lè lọ́wọ́ tó lè lọ ẹ̀yìn tó wá sí bóòlù wá sí rùpọ́lọ̀ máa ti wá báwo lò àwọn àbọ̀ ní pé ìgbà táwọn míì máa kojú bọ̀ wọ́n ní gbogbo àìsàn ti wá mú kólé ìṣòro kólé tí gbogbo ẹ̀ kò lè rúkú àwọn míì nu ọgbẹ̀ wọn bá dé pé wọ́n ní ṣé ojú rẹ̀ ó sì lè máa kọ̀ǹtúrò ojú wọn níbẹ̀ àwọn míì nu àfọkàn ha wọ́n tó wáyé kó sì lè kọ̀ǹtúrò ojú tó bá ti fẹ́ dúró kó kaba tí a tó ka súra tó bẹ́ lọ rúkú wọ́n ní kó Allahu akbar subhanahu wa ta'ala subhanahu wa ta'ala tó bá yẹ dán sami Allahu liman hamida kó tó lọ bí kó tó lájú ẹ̀ lára padà tó bá débi kó bẹ́ẹ̀ ṣe sùjúd wọ́n ni kó wá dìjú tán yẹn yẹn subhanallah báàdùn mazahib ìdáwọn obìnrin lẹ́nu àwọn ní mazahib mi àwọn ní irọ́ ìka rẹ̀ yìí tí gbogbo nǹkan ò bá jẹ́ lára كل شيء زوال الشتاء الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط تجي ويا سورة اقرا سؤالي الله اكبر اقرا تجي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيك مباركا عليك ما يحب ربنا ويرضى الله اكبر كيلو جيه ولي كما في كاي كما في جينيه كما ديمونستريت gbogbo àwọn táwọn yìí àárọ̀ ọba abdulmazari báwọn mímọ̀ àwọn onífik bí wọ́n ti kàn kó lẹ́nu kò rẹ̀ sí tó bí kọjá pé torí tá a bá lu tíra ní pé aláyọ̀ǹda àrùn àfàìsàn ẹyọ kan àìsàn mélòó mo pè jọ wọn sáà máa ṣe <laughs> gbogbo àìsàn tó àbíyàn dákú bí ọjọ́ mẹ́ta àti òmọ̀ níṣe bójú ọjọ́ mẹ́ta gbogbo ọjọ́ tó fi dákú ní à níbi ìrún táìmì yẹn torí pé kó wà conscious àbíyàn ti ẹ̀yà rere tó wọjà tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ ńlá yọ̀ǹda irun ẹ a níbi irun abẹ́ gba irun lọ́wọ́ ẹ̀ àá fún ẹ ẹ̀jẹ̀ tọ́lọ̀ oṣù pẹ̀lú pé tí ò bá fi lè dúró mọ́ jòkó ó tún lè jòkó súnlẹ̀ ó lè súnlẹ̀ ó lè ṣe pẹ́kọ́ ó lè ṣe gbá òkè ẹ̀yà mọ̀fẹ̀ méjì ó sàgbọ́dọ̀ kìí ẹjẹ́ kéjì ó ní báwọn ọ̀run tá a máa ń jẹ́pọ̀ ó láǹfààní kó jẹ́pọ̀ zuhur àti asiri jẹ́pọ̀ lásìkò yìí tó bá rọ ẹlọ́run méjèèjì magrib àti ìṣá jẹ́pọ̀ lásìkò yìí tó bá rọ ẹlọ́run nínú méjèèjì subhanallah nínú mistake táwọn tá a máa ń ṣàìsàn àwa tá a máa ń ṣàárẹ̀ tá a máa ni fẹ́ni tó bá wá ní malaria àbí táífọ́ọ̀dù tára rẹ̀ e pé odidi àtàárọ̀ sílẹ̀ òfin ní kírun olùwádìí jọ́kẹ̀ ni sàwọn àlékún sára ẹjọ́ sars ẹ̀wọ́ malaria ní gbogbo ara ní gbogbo láti jẹta tó mo wá pé bóòmí tí mo ń kírun láti jẹta ẹ kírun láti jẹta ní èkì kọ́ àwì àti àrí ẹnìkan ló pè mí bá lórí tí mo sọ ní <laughs> bí ti ń gbóná náà lọ yọ àdúgbò lẹ́fún tọ́lọ́ ọlọ́run yọ̀ǹda ẹ̀ ní kò irun ló tó bẹ́ẹ̀ irun ló tó bẹ́ẹ̀ irun ló tó bẹ́ẹ̀ kò yọ̀ǹda ẹ̀ ẹjọ́ tọ́lọ́run bá wá lè mọ strict báyìí fún ẹni tí ó ń ṣàìsàn báyìí àtẹ̀ntọ́ pọlọ àìsàn bá ń sọ pọlọ ẹ̀ ẹjọ́ tá a tá a tá a tá a ní ẹni tí ó kírun ẹ̀ ọlọ́run bá ọlọ́run ṣàánú rẹ̀ o ẹ̀ bá sàmí fún wọn wọ́n pọ̀ o wọ́n pọ̀ o gbàǹ tí ó kírun ọlọ́mọta bá ṣàánú wọn o gbàǹ tí ọkùnrin ọ̀rọ̀ bí wọn náà yẹ kírun délẹ̀ kọ́ máa kírun tọ́ máa kírun àbúrò ni máa kírun àhá máa tún wákàtí máa rà irú aláhìí ó tóbi gan ó tóbi gan ọlọ́mọta àfihàn náà rọ̀ wá lọ́rùn jù báyìí kátó tó wọnú tíra bóyá gan láwọnú tíra wà ìmọ̀lẹ́ tóra gbọ́dọ̀ kí irun délé nínú tí ń tọ́ka àhálà makana ti sọ́lá wa jalala ti sọ́lá wa azama ti sọ́lá wa makana ti ha ó ní pé gbogbo àwọn ìbàdá ti tó kù ìgbà tọ́lọ́run fẹ́ fi lọ́lẹ̀ ní orí ilẹ̀ ayé ọlọ́run subhanahu wa ta'ala orí ilẹ̀ náà ní tíran jìbìrì ló wà bá nàbì ìbìrì ló sọ fún kọ́mọ jìbìrìlù lè sọ fún wọn ní kó yé wọn máa yọ zaka jìbìrìlù lè sọ fún wọn ní báyìí jìbìrìlù lè sọ fún wọn ní báyìí àmọ́gbà tí ó débi ọ̀rọ̀ sọ̀lá à ìrún tóbi ọ̀rọ̀ jìbìrìlù lè bá ń gbé Muhammad wájú látòrí ilẹ̀ wọ́n wá gbé nǹkan ọ̀gùn wá Burak nǹkan ọ̀gùn yìí yóò jọ ra fún mi yóò jọ ẹsìn yóò jọ nǹkan bẹ́ẹ̀ ni àwọn àákàn bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ amọ̀tán gbé wá náà special made ni ọlọ́run wá ní nǹkan ọ̀gùn yẹn oníkà nàbí ó kọ́kọ́ gùn láti alimasjidu al-haram kọ́kọ́ gùn lọ sí alimasjidu al-aqsa abẹ́rẹ́ ọ̀rọ̀ subhanahu àwọn ọmọ yàrá tí wọ́n bẹ ní alimasjidu al tí wọ́n bẹ ní palestine tí a ń jẹ́ ọlọ́mọsáwà àwọn ọlọ́wọ́ ọlọ́mọsáwà tó ti wọn àlágbára àlóògùn ààlè ìlọ́dára pọ̀ mọ́ wọn torí kò tó bá òfin wọn àmọ́ àdúrà ẹjá wọn fi ṣe kéré jama ẹjá wọn fi ràn wọn lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá olé àtọ̀tá òde torí ọ̀tá méjì nígbà mọ́ àwọn ìyàwó mẹ́ àwọn ọ̀tá olé sanjára wa gangan wọ́n bẹ́ẹ̀ mẹ́tí gbà wọn láwọn àwọn ọ̀tá òde àwọn náà bẹ́ẹ̀ mẹ́tí kéré jama ti ń láwọn ọlọ́mọta bá wa gbé wọn borí gbogbo àwọn ọ̀tá àtọ̀tá olé àtọ̀tá olè kódà àwọn míì bẹ wọ́n ń sojú páwọn ń bíjà wọn ni àwọn gangan náà sì ń jàǹbá wọn ọlọ́mọta bá dún táwọn mọ̀ ya wọn lóbi jẹ́ pé alimọ́sílẹ̀ akọ̀sà mùsùlùmí ọgbọ́dọ̀ ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ rí pé àwọn ará palẹ̀tí ó ará palẹ̀tí gbogbo aládọ́ ní gbogbo àwọn Ísírẹ́lì tán fẹ́ máa kílẹ̀ wọn ẹ̀jẹ̀ tí wọ́n àwọn ẹni tó bá ti ń ṣe tọ́lọ́run lórí ilẹ̀ ni wọ́n ní al-Masjid al-Aqsa àwa mùsùlùmí láti ní ọlọ́mọṣá àbá wa fáwọn ọmọ yàrá lọ́kàn balẹ̀ mọ́ nǹkan ẹ̀sùn tó wá gbé wáyé gbogbo kálukú wa bá ti ń pinnu lóòótọ́ àwọn karambà ní wọ́n ti láwọn ti tíì báyà láti bí kébì ẹ̀ta pọ̀ nù mánà wọ́n Last last ten days of Ramadan táwọn aláàfin súnmọ́ lọ́wọ́ náà ti ń pa àwọn ọmọyàwó mi over two hundred people ni wọ́n ti pa àìwá mọ thousands of people ni wọ́n ti ṣe léṣe àìmọye ọkọ àìmọye obìnrin láti sọdún kó àìmọye ọmọ náà sọdọ́ mọ́ òrukàn àìmọye obìnrin náà ti fi pábá lò tó pọ̀ bẹ́ẹ̀ jàǹtìrẹ rẹ̀ ọlọ́mọ́sàbà dún táwọn ọmọyàwó ọlọ́mọ́sàbà ràn wọ́n lọ́wọ́ gbogbo ọjọ́ táwọn ọ̀tá bá ti gbé ní è ọlọ́run mọ́sàbà fún àwọn ọmọyàwó lọ́wọ́ mi nǹkan kò tó wá gbé wáyìí anabi sallallahu alaihi wasallam òun ni jìbìrìlù fi wá gbé ànábì ìyẹn ọlọ́wọ́ bá ń sọ ní suratul isra subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla mímí máa ní fún ọlọ́wọ́ ọba tó mú ẹrú rẹ̀ rìn ẹrú rẹ̀ wo fún lànàbù Muhammad ẹ má tẹ́jú sí tí ó kúrò agége alimọ́ríkà sàfihàn wí o ọba rọ tó nígbà náà ábídì kéèké anẹ́gbà muhammad ẹgbẹ́ tọ́nà wádá ló parọ́ jù láyé mùdírù mọ́ríkàdì nọmba wà ní kíyàn mọ́ pairọ́ gidi ní mọ́ pairọ́ gan-an ẹmọ́ gbọ́dí ẹ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn mọ́ bọ́rọ̀ ọba tí wọ́n sọ́lọ̀ yìí náà mo ti wà nù tíra nù tẹ̀mọ́gbà tí bàbá èèyàn kọ́ nù tíra bàbá rẹ̀ lámọ́lẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ igbó ọ̀rọ̀ alìsíọ́ wà nìyẹn rọ́ọ̀dù kó lóde wà jìdí gbà bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ bàbá rẹ̀ kọ́ pé alìsíọ́ pàdánù ní ìrìn àjò yìí bàbá rẹ̀ gbà pé subhanallah bí asọ́rọ̀ bí abdi pé abdi ìbẹ̀hún ta ní anẹ́gbà muhammad òun sì dé oníkèsè bẹ́ẹ̀ mọ̀ pé bàbá rẹ̀ lólódo oní onímọ̀tọ̀ àmọ́ àwa gbá wọn méjèèjì sórí òṣùwọ̀n àwọn pé ọ̀rọ̀ bàbá rẹ̀ bá gbogbo àfáà tó wà nínú ayé mu bàbá rẹ̀ lórí nǹkan ìwọ lọ wíwìí kúwì tó máa lọ́rí ké fáwọn àgbìnàmù tí máa ń tẹ̀lé ọ̀gbọ́rọ̀ gbéyìn lọ́dọ̀ tí wáyà rẹ̀ wọ́n bá ṣe ń dédé àjàmbalẹ̀ ní bẹ́ẹ̀ láwọn ṣe nínú lámọ̀dápa lára ṣe fi jẹ ọba rọ́yà yìí ìtàǹbẹ̀wò láti lọ́ǹtì ẹ̀yìn tẹ́ bá mọ̀dá ti lọ́ǹtì ìtàǹbẹ̀wò ibẹ̀ láti lọ́ǹtì oyè rẹ̀ ó jẹ́ pé àwọn èèyàn wúyè wọn sanwó yìí fún àmọ́ padà sanwó yìí lọ́rọ̀ náà wúyè fún wa àmọ́ afún kó máa gbé lọ́bẹ̀ lọ́fẹ̀ẹ́ lóko. tí ìgbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò gbẹ́lá ní sọ̀rọ̀ àṣọlọ̀ la ilaha illallah tabarakallah ahsanul khaliqin ìrún tó bí o gbogbo nǹkan tó wá lórí ọ̀rọ̀ ọ̀hún ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdá nǹkan nǹkan ìmọ̀ ló bá dé wọ́n ní bùrọ́ọ̀kì yẹn kí ó bá dúró báyìí tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò báyìí kí ẹran pé tẹ́ran bá dẹ́ rìn àbí àwọn ràǹkómi báyìí ìgbésẹ̀ rẹ̀ yọ kan kọ́tùwà kan ó máa ń gbégbésẹ̀ yọ kan háìtùntàhá bá sọ́rọ̀ tó bá ilé wò báyìí níbi tó ju rẹ̀ bá pín sí ibẹ̀ nìgbésẹ̀ yọ kan ẹran ni ó pín sí kẹ́ẹ̀fẹ́ bí ò bá tí gbogbo ojú mẹ́wájú mi iwájú mi báyìí tí ò ti gbogbo lé gbogbo ògiri wa iná wá kó giri kó kó gbogbo lé kó wọ́n wá ro kó ọkàn mi lọ kẹ́ẹ̀fẹ́ bí tójú mi yóò bẹ́ẹ̀ dé yóò kọjá mọ̀wé ó lè dé ọ̀nà kí ló kọ wájú ọ̀dọ̀ yìí àbúkọ́fà àwọn rídìmù kankan àwọn wájú ọ̀fádà ẹ̀ṣẹ́ kálọ̀ fádà lójú rẹ̀ pín sí ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ gbé ọ̀fádà ní ó ti balẹ̀ yóò tún mú wájú ní tó bá tún dé ìyẹ̀ ní ó ti balẹ̀ tẹ́ẹ̀ pé ìgbésẹ̀ tó gbé ìhùn láàrin ìṣẹ́jú kan tiẹ̀ bẹ́ẹ̀ni àti yóò bá gbérú ẹ̀mọ́ yóò tún dábìnrin àṣírí tí ń bẹ́ẹ̀ bí ìrìn àjò yẹn nìyẹn làwọn kèfèrí gbà tí wọ́n torí pé wọ́n sọ fún wọn pé ànábì lọ ìrìn àjò láti bí ó wá lọ sí alimọ́sílù làkùsọ́ málùkù alẹ́ ti gbé wọn wọ́n ni ah, ah, ah, Muhammad tọ́ba tẹ̀ wá parọ́ fún wa àti wá jẹ́ pé irú eléyìí torí pé ìrìn yẹn ànábì kí ìka ìkan ó pẹ́ díẹ̀ ló bẹ̀rẹ̀ ní àgbìyẹ ọwá ìrún alẹ́ ni àbí sọ́rí áfà àsìkò ìṣà torí mo ò tí ìdè ìgbà náà ìrún náà ló bẹ̀rẹ̀ nígbà ọ̀ áfà àsìkò alẹ́ téèyàn jẹ ohun alẹ́ tán tó pẹ́ díẹ̀ òun ló lọ ló rọ ìrìn àjò yìí ó wá bẹ̀rẹ̀ ó wá lọ kásùbà àtótó ó ti dé padà gbogbo òní ò bẹ́ẹ̀ dùn bí four hours three hours four hours lọ alẹ́ ó dé padà lóhùn ah adábí ìdíjọ́ ti sọ fún wọn ògùn sọ́mọ̀ lọ mo rí nǹkan báyìí mo sì kó rí bí mo kọ́ dé àlùmọ́jù làkùsọ́ gbà tó sì dé àlùmọ́jù làkùsọ́ lóru náà ẹ̀mí gbogbo àwọn ànábí ọlọ́run wá gbèdì ní kí ó líìdì wọn fún ànábí líìdì gbogbo

ànábì wa ń lọ níbi tí ó wà mọ̀ ní ẹ̀kọ́kọ́ mọ́ ọlọ́run wá fi mọ̀nà wá sọ́dọ̀ ara rẹ̀ ibi ọlọ́run ti gbé ìrún lé àdébùwà Muhammad lọ́wọ́ ni lóòrù yẹn náà lóòrù yẹn náà lànábì ti ń padà bọ̀ wá ìgbà wọn gbẹ̀rún lànábì lọ́wọ́ kọmtí ìrún wákàtí lọ́la kìnìkì wákàtí 50 làbámọ́ ti kí ni 50 yára yóò bá ẹ́ sábẹ́ta làbí ọgọ́ta wákàtí àádọ́ta alábàmọ́tí mo ní ẹbá ń ra wí aláwìyé mo fẹ́ kọ́ Yorùbá ẹ̀bá ń ra ok ẹ̀yìn náà ní gbogbo lálà ẹ̀yìn náà ní wọ́n yẹ̀yẹ̀ báyìí torí ẹ̀kan wọ́n ní kí mo dúró ṣe ẹ̀yìn lẹ́mọ̀ ẹ̀yìn lẹ́mọ̀ pé àjọkùnrin yóò gbọ́ ìwà irun wákàtí àádọ́ta fifty times àbámọ́ kírun ìdè òru yẹn kan yẹn náà lànà bí ń gbèrú bọ̀ ló tún pàdé Musa láì ní tí Musa wà Musa ní ń gbọ́dọ̀ ń lọ ọ̀rọ̀ gbàrú lọ́dọ̀ lọ wọ́n gbé lọ́dẹ ayé mẹ́rin ló fún ọ fifty wá sínú ọ̀rẹ́ làwa jẹ́ mo mọ àwọn ànábì adamu wọ́n ní kí lè bọ́lọ̀ ń kó bọ́ọ̀dù jíjù jẹ ànábì bá lọ padà ìwáyà kan ní mẹ́wàá nájà kù ìwáyà kan ní márùn-ún nájà kù ala kulli hal wọ́n rí jíjù jẹ ànábì lọ́dọ̀ Musa padà à fọ́ọ̀tì yípo mo mọ̀ wọ́n ju ẹ lọ ànábì tó lọ táàtì yípo ànábì tó lọ twenty yìí kó o ten yìí kó o ògbà ọdún wákàtí márùn yìí kó o ànábì lè sọ ibi tí mo bá dé yìí ah, ah. ń lọ náà ti máa ń dìgbì máa ń dìgbì jẹ́ ẹmọ ẹgbẹ́ yìí náà lọ́bẹ̀. ìgbà ànábì wa ti wá ń gbé bọ̀ ọlọ́run wá fàṣẹ síbẹ̀ pé tọ̀ márùn tí mo wá rí bí ìjẹ́ sí ni lẹ́ẹ̀mọ sí lóòótọ́ àmọ́ ládàá tèmi ọlọ́run ti pèpè ẹ̀kalẹ̀ fún ìrun fifty òun náà lẹ́mọ̀ gbà lórí márùn-ún ìrún padà wá di khams salawat fil yawm àmọ́ khamsina fil ajr márùn láti ni àmọ́ fífì láti gbà ní lára ọlọ́run fi ràn wá lọ́rùn ìrún torí o ìgbà náà bí wá sí ìrìn àjò yẹn dé ìgbà arábì wa dé tó wá bẹ̀rẹ̀ sí ní sọ pé òun lọ sọ́mọ̀ òun rí báyìí nínú ẹ̀ náà ló ti ní gbogbo owó rí ọmọdé ti táwọn ọmọ náà wà tó ti ráwọn obìnrin tí wọ́n so mọ́ná tó ti báwọn obìnrin náà pọ̀ lọ́nà ìrìn àjò kan náà gbogbo wà sí àwọn ìdíwọ̀n anábì dédé báyìí kí ń sọ báwọn kèfèrí báyìí dé ọrí ẹ́ẹ̀ẹ́ àwọn èèyàn ti ń parọ́ fún wa láyé irọ́ ilé ìsinọ́bá kí ni àà ẹ̀dà òṣèlú nọ́mbà kan wà níwájú wọn kò sí àyè zero ló wà kún sí nọ́mbà subhanallah ẹ mọ̀ dáwà ṣe iná ọ̀sùn tó ní wá dùn pa ànábì náà rèé jẹ tẹ́wọ́n tí wọ́n ṣe dùn wọ́n ti mọ̀ pé first target àwọn làbúgbàsírì tó wà lẹ́yìn rẹ̀ ya àbúgbàsírì látàrí rẹ̀ gbọ́dọ̀ wá fún ká sọ̀rọ̀ léèkó kó mọ̀mọ̀ pẹ́rọ ni mọ̀mọ̀ pa ẹ̀dá lọ́ba ọ̀dọ̀ àbúgbàsírì náà kọ lọ kẹ́lẹ̀ mọ̀ pé àwùbákìrì jẹ́gbọ́n ìgbọ́ lẹ́nu ànábì tó róòrù ni wọ́n ti lọ fi làwọn lẹ̀ lálẹ́ òun ti lọlé òórùn yẹn àwùbákìrì òun tó fẹ́ ṣẹlẹ̀ sáfi gbà ànábì lọ tó fi dé padà àwọn kèfè nílà ànábì wọ́n bẹ̀rẹ̀ sí láré tiẹ̀ fún wọ́n ti bẹ̀rẹ̀ atakò àwọn náà gbé information lọ bá àwùbákìrì pé wá a máa ń sọ fún ọpọkùnrin ń tàn ọ̀nì ọ̀nì rọ alókànfẹ́ bá tiẹ̀ jẹ́ ó fẹ́ lé ọkọ̀ òǹdí tọ́lọ́run ó kàn fẹ́ lé gómìnà bàbá wa táwọn bàbá wa ti ọ̀gbọ́ wa sọ ọmọ tó ti sọ ló sọ wọ́n náà wo wọ́n náà wo lálẹ́ yìí náà ọ̀rẹ́ lọ alimọ́sílù àkùsọ́ láti haramu yà yìí ó wá lóun débẹ̀ òun tún ànábí ó wá tún ti kíní kejì dé keje ó tún kọjá keje ó tún wá wá gbé ìrùn kan fóun ó tún pàdé sọ ìwọ náà kí lọ rí sọ yìí ọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ lórí ẹ̀ subhanallah ah àwọn tàbí ànábì eléri búlẹ̀ ní tí máa ń bú wọn wallahi alazim in tó sọ àbúbákìrì bí pé a ń pè ní as òní ìṣẹ̀lẹ̀ yìí torí ìṣẹ̀lẹ̀ yẹn kò sẹ́ni tó gbọ́njọ́ náà tó ìgbà wọn kèbèrè wá tán wá dọ́dọ̀ àwúbákiri tán wá sọ̀rọ̀ ní ọjọ́ ti lọ́gán ohun a sì níwà sí kọ̀dá lọ́dún ìgbà wá sọ̀rọ̀ fún àwúbákiri ìpé o báyìí báyìí báyìí àwúbákiri ní ok ẹjẹ́ sọ kíníkà fún ṣé lóòótọ́ ló sọ̀rọ̀ radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu ẹ gbogbo girigiri wọn yẹn kò dẹ́rùbà nábì kò dẹ́rùbà wá kìrì kò dẹ́rùbà ó ní ẹwà ṣé lóòótọ́ ló sọ fún yín pé òun lọ síbẹ̀ ọ̀nà àtàwọn apárọ̀ mọ́ tó sọ ó ní ẹwà jẹ́ sọ sọ tó lágbára ju ilé ìlọ kò parọ́ sọ tí èyí tí kọ́bárù náà mú wá wa ni sáànàrí Muhammad Muhammad Abdullah tóhun ló sọ bẹ́ẹ̀ nǹkan ẹnìkan ló kàn ra náà nìyẹn ìjẹyọ kan tóhun nídìí jẹ̀rí pé tóhun ló sọ bẹ́ẹ̀ òun ló sọ àà tó bá jóhun ló sọ ẹgbàgbé ẹ̀ kò parọ́ bó ṣe rí gẹ́lẹ́ lójúṣọ́ ẹ̀ àà òṣọ́ríwọ̀ ó tẹ̀lé gbé kan orí jẹ́ ti yí papọ̀ mọ́ ti ẹ̀ náà kó rẹ̀ náà ìdá Abubakar ṣe di àtìdí òun ló fà á níjọ́ tá Abubakar àti Umaru tọ́rọ dà wọ́n pọ̀ kí Umaru àti Abubakar ìṣira wọn gbọ́ tí Umaru kí wọ́n wà Abubakar tuntun kọjá láàrin Abubakar wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ rẹ̀ ta kò gbọ́ Abubakar bá lọ ó bá lọ́dọ̀ ànábì ó bá lọ́dọ̀ ẹjọ́ sọ ànábì inú àti Umaru ọ̀rọ̀ mọ́dà wá pọ̀ ni mo dẹ̀ sí ìgbé bóyá mi tẹ̀ mo ṣe àìdá mo wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò mọ̀ gbọ́ ọ̀hún oníṣègùn ah orí yọ̀ jòkó yóò di àyè kò pẹ́ rẹ̀ ní Umaru náà tọ́lọ́ wa mú un náà ẹ̀ kọ́rọ̀ wọn àtàwọn bá sí ìgbé tó báyìí ó bá wà bá sí ìlọlé pé kóun náà lọ rí bẹ padà pé dá parí ẹ̀ kó bá bá ní kò sí mòmí ìjó wà mo ní wà àlọ́ ànábì sọ̀rọ̀ ó bá gba ọ̀dọ̀ ànábì lọ ó bá wà bá sí ìlọlé ó dé bẹ́ẹ̀ báyìí lásán ojú ànábì pa ah! òmòdìlẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà mo rà bí abi anta wa ummi ya rasulallah ẹ̀yà ah, anabi a anabi kíní kí ló dédé ẹwà ẹ̀ṣẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ lọ́rọ̀ àwúgbá kí ni o mo gbe ìsìláàmù yi de k'i mo gbe ọ̀rọ̀ iman yìí gbogbo ya ariwo tẹ́ ń pa ní ni mí ẹgbẹ́ mi ló pùrọ́ ìnà ó ní yi àbúbákìrì yìí nìkan ni mo ń sọ ẹ sílẹ̀ mi àfilẹ̀ ọmọdé látijọ́ náà òun èé bá gbá kiri ìṣeré pa tí wà bínú mọ́ ohun tó gbọ́ bá ilé bínú lásán àmẹ́bí ṣe kínú yóò bínú bá ìnáwí bá ìṣẹ́ bínú ọlọ́wọ́ bínú ọ̀sà gbáfóònù kíyàn kan wá lè lanu ẹ̀ padà tó wá láàánábì kọ́ àrúbá kiri kọ́ ní ìbẹ̀pẹ̀ láàánábì nínú kòtò ṣé wọ́n wá ní tàkàtẹ̀ mọ́tò bàbá rẹ̀ tó lé mi lé mọ́tò bàbá rẹ̀ ṣé wọ́n ni ìwọ ọ̀kọ́ ní báyìí láti jẹ́ tọ́bá kálọ̀ tí ẹ̀díyàn tó gbádùn ní pé tí ó àsìkò tí wà yìí lọ wà déṣà àkùnọ́bí àdámọ̀ abalẹ̀ sí tọ́ọ̀lì ìjẹ̀kanṣe ọdúnbọ̀ọ̀lì ìjẹ̀kanṣe sọ́rọ̀ pé àwúgbákiri ó wà wà láyé ó wà mọ́bí àjà ọmọ ìyáwá ní palẹ̀ solúṣọ́ ti wá solúṣọ́ yóò ṣe gírí náà yóò ti ọmọ mùsùlùmí yóò ti gba palẹ̀ sí ìgbàdà ìwọ ọlọ́wà ń bẹ̀rù àárí ọ̀ṣẹ́ àdúrà gan àgbọ́lẹ́nu rẹ̀ pọ̀ sí fáwọn ọmọ ìyáwá ní mẹ́mẹ́gẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ọ̀tẹ̀ ìdáwọ̀ wúlò fún àwọn mùsùlùmí kò mọ́ ṣe yóò ṣe àmọ́ ṣe subhanallah radiyallahu an abi bakr wa radiyallahu an umar wa radiyallahu an usman wa radiyallahu an ali wa radiyallahu an muawiya wa radiyallahu an abi hurairah wa radiyallahu an abi musa al-ash'ari wa radiyallahu an amr ibn al-as ورضي الله عن الصحابة أجمعين رضى الله عنهم الصحابة Abubakar Siddiq wallahi sahabi jalil tayyib agba sahabi ni kódà ta ló kọ́kọ́ gba islam nínú wa ti Khadija ẹnu àwọn àfókò lórí ẹ̀ ẹnu òkò lórí ẹ̀ ẹnu òtí lè kò torí ọ̀rọ̀ Abubakar kọjá bẹ́ẹ̀ ìtàn tí ò lè yé wa ó ní ká mọ́ sọ pé nìkan ló kọ́kọ́ gba islam olóbàgbà kíkan náà àwọn àfáà orí tafsir orúkọ wọn sọ ó sábẹ́ tàbá yìí nínú tẹ̀síìlì wọn tán lọ nínú ọ̀kọ́lá ìjùmọ̀ pípẹ́ táwọn afá kò lórí pé kọ̀dígá ló kọ́ gba islam wọn ní níbo kọ̀dígá bò wẹ́ẹ̀ mẹ́tọ́ pé láwùjọ sí ìyẹn owó ìṣúmọ̀ àdánù tó ní pé kò yé wa táwọn afá ni yọ ó dà káwùbá kì ló kọ́ gba islam wọn tó lọ pé ah ẹ bá láwùjọ kì wájú ẹ mọ́ gbàgbé epo kọ̀dígá náà àwọn míì ní àlí ìyá ló fara àbá mi wà dégbé wa ẹmọ́ òdẹ̀jà ara ní mọ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yóò lè yé wa ó lè jẹ́ kí ní jọmọ́ ó lè yọ ìtàṣìrì ẹja gbé sípò pé Abubakar ló kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin ó yàgbé Khadija ló kọ́kọ́ gba Islam nínú àwọn obìnrin Ali ló kọ́kọ́ gba Islam nínú àwọn ọmọdé zaidu ibini eh, zaidu ibini harita ló kọ́kọ́ gba islamu nínú àwọn mọ̀wálí nínú àwọn ẹrú ta a ti rà ẹrú bilal ibini rọba òun gba islamu nínú àwọn ẹrú tó sì ń bẹ ní ẹrú torí àwọn márààrún ìlẹ́nu òkò lórí pé ta gba islamu nù ẹnìkan ní àkọ̀dìgbà ni àwọn kan ní Abubakar ni àwọn kan ní Ali ni àwọn kan ní Zaid ibn Haritha ni àwọn kan yìí sọ pé láàrin ibn Rabah ṣùgbọ́n àbá òpẹ́ wo ọ̀rọ̀ àwọn márùn-ún yìí àgbà ni wọ́n iwájú náà wà ẹjẹ́ agbé wọn sípò pé àwọn márùn-ún Abubakar lọ̀gá níbi ìtàbá ń wà wọn ọkùnrin tí ẹ̀bá òpópọ̀ bíláàlì náà àgbà ló náà ẹ má gbàgbé o Abubakar ló ra bíláàlù kúrò lókòó oko ẹrú ẹgbẹ̀ pé Bilal náà ipò rẹ̀ ga nínú Islam yíò tó wáyé kéré nínú Islam agbásáwé ni ọmọ tí ń jẹ́ Bilal nùgbà ìwọ̀rọ̀ sí jòkó ọ̀rọ̀ Bilal nùgbà sí sọ ilé ìjọ ti kojú bọ́ta lọ́jọ́ ẹ̀ wá wá mọ́ ti jọ Bilal ọlọ́mọta àbáwá kí àwọn sábẹ́ àdúgbò Muhammad kí la fẹ́ mú wá ni pé ibi a ti lọ bí a ti gbọ̀ ìrún ipò rẹ̀ kékeré jama ó ga ibi ó gadé ló jẹ́ kó ṣe pé níbi wọ́n ti lọ rí ìgbà wa ó níbó ní jama sama lókèlókè gbogbo ẹni tí ò bá kí ń kírun gbogbo ẹni tí ìbá kírun dàpọ̀ bí wọn náà ti gbọ́ wa ọlọ́wọ́ fi rọ̀ ọlọ́run mọ́ tú bá báyìí ẹjẹ wa sọ àṣírí kan fún gbogbo ẹni tí ò fi ń kírun àtàwọn tí ń wù kí ẹni tó bá mọ̀ pé òun fẹ́ mọ̀ kírun tó sì wọ́ àkọ́ nítorí ọlọ́run tó lọ́gbìyànjú kí nìkan pé ní kálẹ̀ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bá ti ń sọ yìí jí ó jẹ́ pé ìní yẹn gbogbo òun wákàtí mara àmọ́ kó wá kí pé wá gbìyànjú kó kí níjàmọ́ ìrún wákàtí mara àmọ́ tẹ̀ ní yẹn tẹ́kí níjàmọ́ méjì ọ̀pọ̀ kí pé kó dẹ̀ méjì ọ̀pọ̀ kí gbogbo ẹ̀ ní jama kó bá kí tán wà mọ̀ tí ó ṣẹlẹ̀ subhanallah subhanallah alhamdulillah sẹ́ríjọ́ kejì báyìí àsìkò àsìkò níbi tó ọmọ ogun agolẹ́ mẹ́wàá ni ó yẹ kí ìrùn ti tó ó yẹ kí ìrùn ti tó ó yẹ kí ìrùn ti irú yóò mọ̀ wù kí ni ọlọ́mọ ṣàfihàn wa náà lọ́nà ọlọ́mọ ṣàfihàn wa náà àwa tá a ń kí ọlọ́mọ lọ́wọ́ wa ọlọ́mọ gbà kú lọ́wọ́ wa ọlọ́run túbọ̀ fi rọ̀ wá lọ́rùn jù báyìí lọ ikhlas àníyàn tọ́lọ́ ọlọ́run ajẹ́ ká ní orí irun àpadà wọnú tíra mọ́ ayé ẹ̀kọ́ àmọ́ kìtàbù fi láti dé báyìí kìtàbù sọ̀la tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah àwòrán ẹ̀ inú báàbù al-mawaqit báàbù al-mawaqit ọ̀rọ̀ nípa àsìkò oorun ọ̀rọ̀ nípa kí ni àsìkò oorun táàfà ní bá wá gbé wa lọ́sẹ̀ tí ń bọ̀ yẹn kí làwọn àsìkò rogbó ní ṣe ń ṣẹlẹ̀ àṣàlàyé torókùrò agége tánpé ní mòdérò mọ́tàz ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sọ tipẹ́tipẹ́ àwọn ọmọ wọn ti wá tó gbé jáde ó ní àwọn tọ́ba tí wọn lágbo kan irun kọ́ ni wọ́n ti inú wọn ti àbá ìyẹn ló máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ kọjá abẹ́rù bí ẹ̀kan ní máa sọ̀rọ̀ tọ́lé tv lórí òdo èmi ló níbi báyìí dé ìwọ tó bá sọ̀rọ̀ tọ́lé tv àpamọ́ sí ọ ní rọ́ọ̀nì rẹ̀ lórí gbogbo nǹkan inú wa well established nínú àwọn tíra wa tí wọ́n wá sọ̀rọ̀ wá rúpa àánú ọkọ̀ fáwọn ẹ̀ àbíjà aláwọ̀ bá padà wálé ayé lẹ́nu <laughs> ká ní ó padà o tẹ̀bú èrò padà wálé ayé mọ́ tán bá sọ̀rọ̀ ní tìyàn áfẹ́ ibá ilé information tó bá fún wa ayé ti kọjá gẹ́gẹ́ tọmọ gbé kalẹ̀ bí káwọn fẹ́ tọmọ gbà gbò ọ ń gbélẹ̀ báyìí gbì ọdà kíra kódà lè bí ọgbẹ́ kíra ká tábà ní bọ́ọ̀dà wa fún ara wa tewé ọ̀tọ̀ tún ní mọ̀ bẹ nínú tíra ọ̀tọ̀ ní tí bàbá mọ̀ ẹ àmọ́ ní dádì ẹ dáadáa dádì ó ti mọ̀ pé ìjọ ní dádì ẹ sírù tí yóò dúbáyìí abẹ́rẹ́ ọba sùhánù wọ́n tàn án àlàbí wọ́n lè ṣe wọ́n kọ́ra ìlú ẹ̀jì wọ́n fọ́lẹ̀ kó mọ̀ ṣe àṣàlẹ̀kùn náà àtàlẹ̀kùn àmúyẹ sí fún wọn. ìbéèrè ká máa gbà ọ ní pọ̀ torí a ní ìjòkó kan ní Èkó lẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí inṣàlá ìbéèrè one two èèyàn méjì àbí ok three ìbéèrè mẹ́ta kan ìlànà lórí fọ́tbọ̀lù yà wàlúùkùn طيب طيب ọlọ́mọ sáà fún wa ní àgbọ́rí ọ̀rọ̀ rẹ̀ Ah, wọ́n ní ìrìn arìnrìn àjò ìyẹn ni pẹ́ni tó ń travel ah, nínú ṣẹ̀dá àwọn afá àmọ́ ń kọ́ wa nílé kéwú wọ́n wà kọ́ wa ní kíní kan wọ́n ń pè ní kọ́sùrù sọ́lá àti ká dé mọ̀tò ó ká dé èèyàn kù dídìrún kò yí ṣẹ̀lẹ̀ ìsìlámù wa tábà ti ń bẹ ní àjò irú òrùn wo láti mọ́ dínkù pé ṣe gbogbo òun ìran àrùn mẹ́ta làwọn dínkù ó làwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ olóko mẹ́rin which is zobo as àjò ìṣà ìdínkù ẹ̀ sí ni pé áàfù rẹ̀ láàmú wa zobo áàfù tẹ́lá kàmílò méjì àtọ̀ ábìtìráta mẹ́rin méjì ẹ̀ṣà ábìtìráta mẹ́rin àtúwá láǹfààní ní ọ̀rọ̀ sáà lérò kù ní oníká jẹun pọ̀ zuhur àti àtọ̀ àlèjẹ́pọ̀ káàkiri méjì muqaddaman bẹ́ẹ̀ lásìkò zuhur àwọn mu'akhkharan lásìkò àtọ̀ magrib àti ẹ̀ṣà muqaddaman káàkiri méjì lásìkò magrib àwọn ọmọ akọ́ra láti méjì ní àsìkò ìṣà ṣubú nìkan láàlè jà papọ̀ mọ́ ìmọ̀mí ìbéèrè kan abéèrè ni pé ǹjẹ́ ẹni tó wá já ìrìn àjò mo tíráàbù lọ sí lọ́rin méjì mo wá dé lọ́rin ìlọrin tí mo wá wà yìí mo dá ìrìn àjò àbí méjì dá ìrìn àjò ìmáàmù tí ó wà kírun fún wa mọ́sálásí tí mo ti fẹ́ kírun wá jẹ́ ara lé ṣóhun ó dirun pàbí ó kírun pé ó ti èmi lẹ́tọ̀ọ́ ti dín pàbí lẹ́tọ̀ọ́ ti dín tí ó bá jẹ́ pé ìmáàmù tí ó kí pé ni mo ti lọ rí kírun èyí tí ìmáàmù bá kí oníkírun ọlọ́ọ̀kì arìnrìn àjò láǹfààní àti dínkù mọ́ toró ti ń kírun lẹ́yìn ẹni tó jẹ́ ara lé bọ̀kádì mọ́mù yẹn wá mọ̀ pé àrìn àjò nígbà bá ah, ẹ̀yìn yẹn wá lìdì wa tẹ́ pé àwọn ará alé ni wọ́n kírun lẹ́yìn nígbà náà òun ó wá dín ìrókù bọ̀ táwọn ará alé náà gbọ́dọ̀ wá dín ìrókù là àwọn ó wá kọ̀m̀plìtì ìrùn tí wọn sọ̀rọ̀ mi báyìí ìdí ni pé ìnáma jọ ìlà ìmá lè kúta màlè ní tí ìmáàmù wà fún mi pé ẹ máa tẹ̀lé mi tó bá ti tíṣì ó láàrin àjò sí gbọdọ̀ tẹ̀lé kírun rẹ̀ pépéré lèrè tàbá níbọ̀ tẹ́ àwọn tó wà lẹ́yìn náà fẹ̀kan wá tẹ̀lé ìmáàmù náà ẹ̀ àwà ni àwọn ò wá dàbí ẹni tó ṣe pé wọ́n jọ ìrìnrún tí ìrún ò sì tí ṣe kéni kí o ti pè ṣẹ̀gbẹ́ bá jọ ìrìnrún kò ní sọ pé ó ń tẹ̀lé ìmáàmù fi kíláàsà mẹ́ta tí ó kírun rẹ̀ pé àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọ́n tún béèrè pé tó bá yẹ kó wà lẹ́yìn mọ́mọ́ gbọ́dọ̀ kí pé yìí ṣe lè wá torí ẹ̀ mọ́mọ́ lọ sí jàmá kálílà kó má mọ́ mọ́ lọ sí jàmá kó lọ mọ́sálásí lọ sí jàmá tó bá sí irun lórí tán bá ti sálámà ó lè bọ́ ẹgbẹ́ kan kó kí irun àṣù tí ó bá wá sí àṣù yẹn mọ́ yóò wá sí irun àṣù ní kọ́tù yóò kí àṣù ní màdá kọ́tù àmọ́ kò wá ní padà wá mọ́sálásí mọ́ ní àsìkò oorun kó kàn mọ́ wá kó mọ̀ mọ́ dẹ̀ bírèkì fi irun jàmáà kalẹ̀ wallahu ta'ala fọ́tọ̀ ẹ̀rù sáà. Tọ́yì. ọjọ́ mẹ́ta tí wọ́n sọ yìí àbí ìgbà tó bá tó àtúrà fún tó bá tọ́yì ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní báwo la ṣe ọ̀nà oló rọrùn jù láti lo kéèkì kìbìlà àwọn bàbá láyé ìgbà kan báyìí ó sì wà ní àwọn tíra bẹ́ẹ̀ àmọ́ wọn discuss ìràwọ̀ ìràwọ̀ mẹ́ta kan ìkànnì ìmọ̀mù wọn ogboro yìí àwọn àtẹ̀lé ò dàmọ́ àtọ́ríṣiríṣi oorun àwọn ará tó jẹ́ táàmù ìtẹ̀lú dáadáa ṣe é mọ́ kí ní dish kí lọ́dún máa ń ṣe díẹ̀ sí ìyẹn kí ní bí abọ́ rẹ̀ báyìí ẹ máa ṣọ́ ẹ máa wo bí tí dish yẹn bá kọjú sí ibi tó máa ń sábà kọjú sí ibi kí ní jọmọ́ ibẹ̀ ní kíbla máa wà ìyẹn ní máa ń jẹ́ ọ̀nà bí tí kíbla wà yẹn wọ́n ẹlẹ́ẹ̀kejì ká máa sọ eléyìí ẹni tó sọ ètò mùsùlùmí àmọ́ àwọn àfa wà ní ọmọ àdúgbò bẹ́ẹ̀ ló ti rí tó bá di àsìkò àtọ̀ ebi tí bòjì wà bá dàdúkọ bòjì kàrọ̀ sọ ó yà mí ibi tí bòjì bá dàdúkọ ibẹ̀ náà ní kí n jẹ máa kìlà ní àsìkò oorun ọlọ́run fún wa ní ọ̀gbìn ọ̀rọ̀ rẹ̀. kí ọlẹ́kẹ̀ẹ́ta náà ní wàá pẹ̀júwe mi ìmú náà fi èkéde kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kìbìlà ó ní pé agbọ́dọ̀ wá farabalẹ̀ kéde kan nǹkan méjì ni àwọn sọ ní kìbìlà wọ́n ti kéde kan ní àyìnbó kìbìlà èkejì sì ní jihatu kìbìlà àyìnbó kìbìlà ó ní pé ká kọjú sí mẹ́ta kàábà tó kẹwàá ṣe ìjọba tó wà níwájú kàábà kàábà gangan lágbọ́rọ̀ sí kíni lágbọ́rọ̀ kọ́ bí ṣe bọ̀tẹ́ yìí bàbá ṣe ń jìnà sí kàábà sí bẹ́ẹ̀ ni tẹ́ǹpẹ̀ ní kíblà ní kékeré ló ṣe ń fẹ̀ ló ṣe ń fẹ̀ náà àwọn táwọn wà níbi táwọn ayé asúmọ́ kàábà ní abájìnà sí kàábà ayọ̀ ìtawọ̀ máa sọ òní jíhà jíhà yẹn ni pé apá abo ní kàábà wa apá abo ní kíní wa ní kàábà wa wọ́n bá ti rí pé apá báyìí ló wà tẹ́lá apá báyìí yẹ agbọ́dọ̀ wọ́n pé ibi tí kíní bá fún wa níbi ẹgbẹ́ ló gbọ́dọ̀ wà ń hùn tàbá sì yẹ kú omi ẹ̀dì díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́gbẹ̀ẹ́ ọ̀tún díẹ̀ sí ẹgbẹ́ òsì àti ikú ò ní ọ̀nà ibi ẹ má dá mọ́sálásí mọ́sálásí mú òde tó bá ẹ yá mọ́sálásí wọn kọ ẹ bẹ́ẹ̀ lè kọjú báyìí nìyí káà ní bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ni kíbla ìwà àdìgbà àrá ẹ ojú kíbla ó lè lóhùn nígbìrì mọ́sálásí mọ́ ìgbà tó lọ́nà òṣòfò àwọn alùpùpù àti fàwálù ojú hákún ṣàtàrà ṣàtùrù ṣàtùrù dẹ̀ nígbìhà àwọn àfáà mi wá ṣàlàyé ó ní pé ṣẹ́rí inú ayé tàwà yìí orígun mẹ́rin àbí orígun ọ̀kan náà tó wá ní àwọn ẹ̀gbẹ̀gbẹ̀ méjì kọ̀ọ̀kan ayé tẹ́rọ orígun yìí báyìí tàbá ní north báyìí aláǹfààní sí gbogbo 90 degree ibẹ̀ gbogbo tó yẹ 90 degree yẹ lọ sí gbogbo ayé gẹ́gẹ́ orígun mẹ́rin gbogbo ní 360 lọ 360 igun kọ̀ọ̀kan dẹ̀ ní 90 90 degree àwọn mìíràn àbáwá sálàyé pé ká níbi tó jẹ́ ainul qibla rí aláǹfààní káyẹ̀ díẹ̀ sọ́tún káyẹ̀ díẹ̀ sósì ní 45 45 degree 45 lẹ́gbẹ̀ẹ́ 45 lẹ́gbẹ̀ẹ́ kí ló fún wa yẹn 90 so wá ní 45 lẹ́gbẹ̀ẹ́ 45 lẹ́gbẹ̀ẹ́ yẹn o ní a fún wa ní 90 ó túnmọ̀ sí pé ibi tá a ṣe wáyé àti wà níbo jíha jíha tó lọ́kẹ́ ìlà mo rò gbọ́dọ̀ bí yẹn láì ṣé ọ̀rọ̀ mi yé dára ṣá tọ́yì ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ìṣìhádù àwọn àfà ìyẹn ni pé ìgbìyànjú ìkojúbọ tírà ìkojúbọ ọlọ́ ìkojúbọ ọ̀rọ̀ anábì olóbi gbogbo àwọn àlàyé wọ̀nyí ọlọ́mọṣà fún alágbóyè wọ̀nyí o the same time fún pínpín lórí ẹ̀ tọba tí kíbla bá kọjú pé ibi ni péye lọ gbé kíbla finder wa ó láwọn kíní kan mìíràn láwọn kíní kan báwọn ìmí ìjẹ manual àwọn application kan bẹ lórí fóònù náà ìmí ìbẹ̀ sanwó ìmí ìbẹ̀ ojú ọ̀sìn kí application bá fún yín pé báyìí ni kíbla ibi tó fún yín yẹn kò sọ pé bí ẹ bá mọ́jáde tó yẹ kó bẹ́ẹ̀ díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbóyẹ kó bẹ́ẹ̀ díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kẹwàá ní wọn kọ́ kíbla ó dìgbà tí yíyẹ yẹn bá tó di pé ó pọ̀ tó bá ti pọ̀ ìyẹn ti kúrò ní ìtànpè ní ìgbàdì ọláwà ìkejì ìdí ìrùkùtà aṣọ lẹ́ẹ̀kan pa ọjọ́ mélòó ni kó fi ṣe ẹnu àkókò lè lórí àwọn kan ní three days àwọn kan ní fourteen days nineteen days twenty twenty kan days gbogbo ẹ̀ èyí tó mú àwọn àbá àṣọ bẹ́ẹ̀ ni pé tẹ́lẹ̀ fọjọ́ mẹ́ta ṣe èyí tẹ́lẹ̀ yìí bí fourteen days ṣe ìtìkálukú ti lọ ń sọ̀rọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n Allahu a'lam Allahu a'lam Allahu a'lam èyí tá a lérò kó lékè ní pé lópin ìgbà tẹ́ni ìyẹn bá ríra rẹ̀ ní àmìyàjò àwọn afá mi lẹ́mọ́ sọ̀rọ̀ kan Sheikh Muhammad musa alafẹ́sẹ̀ ní àkẹ́rẹ́ rahmatullah wọn làwọn sáábẹ́ jọ ti ṣe ìrìnàjò bíi six months rí wọ́n dẹ̀ ṣe kọ́sùrú kọ́sùrú sọ́lá tó kí social distance lórí ìrun ẹ tá bá ti ń nílùú tí covid-19 tí ó gbé wá àá social distance náà ni àá social distance náà ni náà ni kí ló fà á onígbé wa nàgbà Muhammad sallallahu alaihi wasallam táwọn yẹn bá fẹ́ gba ìsìláàmù lọ́jọ́ náà wọ́n gbọ́dọ̀ ṣe léyà ẹni pé wọ́n gbọ́wọ́ àdínàbì báyìí àwọn kan wá wá wọ́n fẹ́ wá gba ìsìláàmù bá nàbí ṣe lẹ́nìkan láàrin wọn ẹni ẹ wá débi ẹni tó lẹ́sẹ̀ lára mo ṣe wọ́wọ́ àdábì náà ẹni kó wọ́n dúró mẹ́rin náà a fi ṣe léyà so social distance in tó sì dájọ́ rẹ̀ ni pé covid-19 ti ń dà lórí in ti ń fi spread oníbàwọn èèyàn bá ṣe ń contact ẹ̀ láti ara wọn so tọ́ba dẹ̀ ti súnmọ́ra wọn lòun náà mọ́ fi ríbi lágbára wọ ọ̀dọ̀ ẹnìkejì bọ̀ tí distance bá wà tó bá ti ẹ̀ jáde látara ilé yìí kò ní pẹ́ tí ó fi láàmì tó bá dẹ̀ ti kanlẹ̀ wọ́n ní kò ní pẹ́ kú ayé ẹ̀kọ́ ni ìdí tí ó kú sínú tó látara bẹ́ẹ̀ kò ní ìdí àá súnmọ́ra wọn ìyẹn ló bí káwọn èèyàn fúnra wọn ní ìsàlù ẹ àwọn àlùfáà náà ta sí lágbàáyé ọ̀gbá من الخطأ الشائع nínú mistake kan tó ní common error ni oníṣẹ́ mọ́sálásí mi máa wà kò ní kọjú sí kíbla àwọn jàmá àwọn máa fèsì ìdán kọ́ mọ́sálásí sí ìmáàmù òun gẹ máa fèsì kíbla wọ́n àmọ́ ẹ̀mọ̀ orí tó sì mọ́ ń lò àwọn príncipù kan tó ẹ̀ká yànnà náà ìtàwọn òyìn yànnà náà jọ náà ló dáwà láàrin ìròrí pé ọ̀ràn tí máa mú mú bá dá ìmáàmù ti ṣe kí ni ìmáàmù ti gbé nítorí bí ọ̀rọ̀ yẹn nìyẹn pé ọ̀ràn tí máa mú mú bá dá ìmáàmù ti kí ni ìmáàmù ti gbé níwàá kí ni gbogbo ọ̀ràn ni ìmáàmù máa ń gbé àwọn ṣùrùtù sọ́lá ìmáàmù ò gbé àwọn conditions akíru nítorí tí ò bá sàlù àlá tó gbígbá kí o ìmáàmù ò gbé ìmáàmù ò tẹ́gírí jẹ́wọ́n ọ̀ nínú ọ̀bá àfilẹ́yìn ìmáàmù ìdájọ́ tó wá bá ká ṣàlù àlá ìdájọ́ yẹn náà ló bá kìblà ṣáàtù lòun náà ní ṣúró ti sọ́ra ṣọ ẹni bá tí irun tí ò kọjú sí kìblà ìmáàmù wa kọjú sí kìblà ìmáàmù ló nírun ìwọ òṣè kínú ọ̀ nírun ọ̀ nírun so tí ìmáàmù bá ilé kọjú sí kìblà ibi tí ìmáàmù bá kọjú sí níbẹ̀ ni gbogbo jẹ̀mọ́nà bọ̀rọ̀ sí kínú ó dà kọ́mọ̀jà kìblà tẹ báyìí lómi náà tọ́ba dímọ́sálásí yóò kàn mọ́ lọ́wọ́ sáì kan ẹ̀kàn rí yóò kàn mọ́ bẹ́ẹ̀lì yóò kàn bẹ́ẹ̀lì báyìí àwọn tó bí wọ́n ń ṣe kírun dáadáa nítorí fẹ́ kírun báyìí nìkan kí a ṣe wọ́n ṣáà ti kọjú báyìí yóò kàn mọ́ mọ́ bí akọ náà ló bá délẹ̀ ó ti rọra àti báyìí kí ló ń tẹ̀gbẹ́ sí kírun bó ti rí jíjẹ mọ́ ló ti akíyàn wà wà á dẹ́ bẹ́yì ìdí mọ́mù bá ti lè yẹ àwọn náà gbọ́dọ̀ sí tí máa mú bá kírun lórí ìjòkó àwọn ọ̀rọ̀ kírun lórí tàbí pé ìnáwó ìjọ ìlà ìmọ̀ ní ọjọ́ àmàdì tàbí nígbà ẹni jẹ́ ọmọ kí ìlà ìmọ̀ mú ní wíkẹ́ ìmọ̀ kọ́ sílẹ̀ fàyílá látà afárítà tó bá ti ikú ẹ̀yìn ẹ̀rùkú fàyílá sọ́jára bá zúrù tó bá fún jùlọ ẹ̀yìn ẹ̀sìn kíni ẹ̀sùn jù fi lè kírun lórí ìdúró pàtọ́lú kìyà ẹ̀yìn ẹ̀kírun lórí ìdúró tó bá kí lórí ìjòkó pàṣọ́nù kò ó dára jù àìyí ẹ̀yìn náà kí lórí ìjòkó bẹ́ẹ̀ máa mú kí ìrùn ọmọ yìí dúró ó gbàjẹ̀ kaná ó rẹ̀ ni ó wá jòkó ní orí ìrùn ẹ̀yìn jàmá máa gbọ́dọ̀ tẹ́kí jàmá ní jòkó ẹ̀yìn lórí ìjòkó pé ọ̀rọ̀ yìí àwọn àlàyé kan bẹ pé ṣé tó bá bẹ̀rẹ̀ ìjòkó àwa náà bẹ̀rẹ̀ ká dúró àwọn àlàyé yìí àmọ́ tá a bá débi sọ láti ahàlì àbá insha Allah mo lérò pé gbogbo bẹ̀rù náà ní àánú ẹnu ọlá sẹ́yìn. ẹni yóò bá kí kírun tó bá kú sáà lè kírun sí lára àwọn àlùfáà tí wọ́n pè ní kébè ọ̀rọ̀ tí wọ́n ní pé mọ́ kírun sí lára bọ̀dá wọ́n tán ní kí ìdẹ́kẹ̀lẹ̀ ní kí ọ̀daràn ńlá ni Allahu a'lam lẹ́nu wọn bá fi tóbi kíra tí wá sí fún àwọn àlùfẹ́ ní tí wọ́n ẹgbẹ́ àti kàdá kan ó lè mọ́jọ sí fèrè àmọ́ da àwọn láti irú wọn náà sábà wá fún àwọn àgbààgbà afá wọn àgbọ̀rọ̀ lọ kírun nílá rẹ̀ àwọn àgbààgbà afá wọn wọ́n lọ níbi wọn àgbọ̀rọ̀ kírun àwọn èèyàn pàtàkì inú ẹ̀sìn wọn gbọ̀rọ̀ kírun kódà ibà àwa ìdájọ́ ọmọdé kéwì àwa gbòòrè lọ kírun sílá rẹ̀ ṣé máa ọmọdé tó bá wà lò irú bí láàrín jẹ́ jíjù jù máa ń lọ ní kí o yìí ẹwé gẹ́gẹ́ ìmọ̀ràn ṣẹ́ṣẹ́ dáadáa kò ní wà lọ́dọ̀ pé tó bá délẹ̀ sáṣẹ́ ìmọ̀lọ́ gbá ah, báwọn pàdà ìmọ̀mù tí máa ń dúró wọ́n máa ń dúró báyìí ẹ̀rẹ́ àtẹ̀bí ọmọ kó délẹ̀ gan kó túnmọ̀ sí ìrànkọ́ kọ́kọ́ rú fún àwọn eré fún ní irú kíkí ah, á káyà ah, ó sáré pé bẹ́ẹ̀ ní ilẹ̀ tì wá ẹ̀ eh, bàtẹ́ ẹgbẹ́ ní ẹgbẹ́ kí òjìlá náà <laughs> ẹ̀hán tẹ́ pé ẹni tó nàbà rí pé é eh, ìgbà àbálágbájá kú ọmọ tí ó mọ̀rún kí ló wẹ̀ yóò lè <laughs> Eh, ìdílé rẹ̀ àmọ́ fáwọn tó bá gbà pé kì í ṣe ìdílé rẹ̀ àmọ́ àwọn tó pọ̀ nù àwọn àpá àwọn tó pọ̀ nù àwọn àpá lọ́sítà pẹ̀lú tí ìgbà gbé e. kí ni o ìfẹ́ ah, Abdullahi bin Shafiq ìkànnà àwọn àgbà wọn tí wà mọ̀tà mi ó ní lamuyarọ̀ ashabu rasulillah ìsọlọ́lá lamuyarọ̀ ashabu rasulillah ìsọlọ́lá àlẹ́ wọ́sálàmù ṣe é tẹ́rù kò kúfúrú ọ̀rẹ́ ìṣàlá ó láwọn sàbí ànábì wọn rí nǹkan kan ike kéèyàn bá gbé nǹkan nìkan lè yẹ fífi kèlè rí àbí ọdún tó ń sọ àwọn míì kúrò àwọn míì máa ń kílè mú pé ẹnu àwọn afá kò lè lórí àmọ́ ẹnu kò lè lórí ó rà ní máa ń kílè mú pé jù wúrọ̀ àwọn afá ló sọ bẹ́ẹ̀ but ṣékò àgbáàrí àlẹ́ rahmatullah àwọn náà ní kíra àtàkùn kúmọ̀ táàdì tó sọ̀rọ̀ táwọn náà ti bá àwọn afá dùn pé rọ́pò ilé àwọn àfa àti ẹ̀yìn jà lórí ọ̀rọ̀ rẹ̀ pé tí kí ìbèrè ni àbí èṣe ìbèrè ni wọ́n tó lábùkù mẹ́ni tí ò kí o pé orí ìjẹ́ náà ti wá ń discuss pé ṣé kébèrè ni àbọ̀ èṣe ìwọ́sọ̀ ṣe ìsìláàmù rẹ̀ àtẹ̀jà sí àwọn àfa àti ẹ̀lọ́ mẹ́rin wa pé ṣé mùsùlùmí ni àbọ̀ èṣe mùsùlùmí ọdún gbọ́rọ̀ rẹ̀ gbàgbọ́ra nù ọlọ́mọta àtẹ̀jọ̀ fún wọn Thank you ìrìn àjò wo láàlè rìn káàkiri ìjọ pé yàn ti kọ́tọ̀ àwọn afá àbíṣẹ́ abdulhajj ti gbà àjọ rahmatullah lórí mọ́tò àdúgbò wọn ní àtàwọn tó wọ́n ní tábà tó rìn tó lọ bí seventy two kilo ìwọ̀n seventy two mile mẹ́rin seventy two ìyẹn ti wà ní ìrìn àjò àwọn àti bíi èsì ìkéwòn àwùjọ tá a bá wà tábà sì dágbére fún ọpá ìtravel tí wọ́n sì understand it àwọn afá mi mú pé catholic yẹn lárí ìrìnàjò ó dìgbà tí mìíràn yẹn bá jẹ́ pé ó ń kúrò ní one state sí ànọ́dá state mo rò pé yíwáyé àmì ìwà ní ọ̀rọ̀ state kan pé bá rẹ pé ìrìnàjò yẹn abá ti dágbére nílé fún àwọn lọ sí ìrìnàjò ní ìsìlápòjú ká ní state làbẹ́ ẹwọ́n omi táwa yìí mú làwọn mi ogun state làwọn yìí lagos state là onílẹ̀kùn lè wáyé

ètò olówó mẹ́rin tẹ́wà ìgbà ètò olówó lẹ́wà lọ́lẹ́ àwọn sọ pé ó túnmọ̀ sí kéèṣe kí ní jama ìlú travel mo rò pé ibà ìjọba so travel gbọdọ̀ jẹ́ bí tí àwọn wọ́n ti gbà pé èèyàn ti travel yẹn ah, mo ẹjẹ́ mìíràn àwọn kọ́nà ìyẹn ká this is also ìṣòro fún àwọn mùsùlùmí tí ó kú <laughs> okay bóyá ní enye rẹ̀sìmọ́dì táwọn ọ̀tọ́ wọn sọ pé èsì ọ̀rọ̀ nìkan làwọn sọ à èsì ọ̀rọ̀ náà ara wà sí A àfèsì ọ̀rọ̀ lẹ̀ o àìjọrọ̀ àkùnrí ò gba ìjọrọ̀ láti jáwé ìdè àti túbà tí wọ́n fi wọnú sàárè àtàwọn wọn gba ìjọrọ̀ wọ́n tó wá fún sọ́sọ́ sí ní lọ́nà ọ̀sán yàtọ̀ wọn náà ní ti ok wọ́n ní pé eh, ok question náà ni pé wọ́n nígbà tá travel ǹjẹ́ rí ọlọ́run àbí kò rí ọlọ́run ayébẹ̀kọ́ ni eh, ọ̀rọ̀ táwọn àlùfáà àti fàmọ́ra wọn àwọn sàbí àlẹ́gbà Muhammad wọ́n ti kéwì wọ́n fàmọ́ra wọn lẹ́yìn bọ̀ọ̀láwà ara èyí tó lékè ní pé ojú tàbí lọ́dún gbé lọ́dún kò fi ṣe kí n jẹ́ wọn kò fi torí pé ojú tó gbé lọ ojú tó lò nínú kíni inú ayé ojú tá a ti ń lò nínú ayé yìí kò lè rí ọ̀nà torí pé tó bá rí pé láàṣọ̀gbìn rẹ kò wọlé àdìsọ́rọ̀ wà wúwa yóò gbèrè kún àdìsọ́rọ̀ tó gbójú tó gbọ́rùn ní ayé àdìbí ọlọ́run ayé tó dábàá rí ọlọ́run odídó ìjọba tó ojú àdìsí àmọ́ àwọn olùgbàgbọ́ olóṣèlú gan ni o ọlọ́run kìíní àti ọlọ́run dàgbà ní ọlọ́run dàgbà ní ọlọ́run ọlọ́mọsájà àjọ ọlọ́dọ̀gbẹ̀dà ìkìyà ọlọ́mọsájà àjọ ọlọ́dọ̀gbẹ̀dà ìkìyà so àwọn tó ráwọn tí ò lè rí làwọn kìdè so ojú rírí tàbí rí wa rí ọlọ́run níjọ náà ọkàn ló fi rí kìí ṣe kí ni jọmọ́ èyí ọlọ́mọsá fún aláwọ̀ ẹ̀ ń gbà bá padà yá ọ̀rọ̀ òde gbogbo àwọn ọ̀bá náà ń ṣàkóso àlà tó rá dé ronú gbò láti ní ní èyí tí ó wà àtàwọn ìta àmọ́ ìṣe lérò ìlera àti láwọn ìlú afọlámọ́sá fún aláàbíyẹ ọ̀rọ̀ afọlámọ́sá fún aláàbíyẹ ọ̀rọ̀ so èsì ọ̀rọ̀ yóò máa lọ yóò máa ṣẹ́gbẹ́ ìjàmá yóò máa lọ iṣẹ́ àwọn. ṣé dandan ni ká kú kọ́sùrọ̀ àbí dandan kọ́ alìmọ́lẹ̀ fi gbogbo ẹni pé ní sọ́sí dandan àmọ́ ó kàn padà ànábì ò tíráàmù tó mọ̀ ṣe kọ́sùrọ̀ ẹ̀rọ bá làwọn tí ó fara balẹ̀ láti sọ̀rọ̀ tó máa ìwà tí ó fún wọn tó àwọn tó ṣe ni wọ́n sọ ní kí wọn lọ́wọ́ wọ́n sọ ní wàhálà wọn lọ́wọ́ ṣùgbọ́n mo ṣàkóso àjá àwọn ìlú ọ̀rọ̀ so àwọn eléyìí ọ̀rọ̀ kan mọ̀ pé ìfì ọ̀rọ̀ ti padà bọ̀ wá ní torí ọ̀rọ̀ ìfì ọ̀rọ̀ ń parí lẹ́yìn ìgbà so yẹ kí ẹ̀kọ́ máa lójú ìsúnmọ́ àtọ̀rọ̀ ìfì ọ̀rọ̀ àásù sọ̀rọ̀ ìṣà àwọn yóò sì máa lọ pẹ̀lú ògbó lọ́dọọdọ wọn láti sọ̀rọ̀ náà ọjọ́ ti lọ́dọọdọ ló pé mi àti apá kan ìgbéyàwó àwọn ìgbéyà dé fáwọn ìlú kọ́ sí ìlà lórí ọlọ́ọ̀tún sọ nípa náà ìkọ́ ìgbé lẹ́tọ́ wà ní àrùn ìkọ̀kan tí mo sọ sọ́dọ̀ náà sọ̀rọ̀ àti náà ìjọ náà ìkọ́ ẹ̀ tó bá jẹ́ ìkọ́ tó ń ṣe. Ah, nínú àwọn kọ́tà nínú àwọn mistake tí àwọn tá àwọn orúkọ àfa àti wọn lẹ́yìn báyìí ṣe ó ní ká máa sọ pé ní ká bá ti dárúkọ ní àlùkò rádìí ní fáwọn pé ìlú wa nínú hadith ó ní òkúrọ́ lẹ́tí máa fi sọ̀rọ̀ kí lákú gbọ́ níbẹ̀ jẹ̀mọ́ òkúrọ́ àìmọ́ ní nǹkan ní gbẹ́nú àlùkùrá ní kìí jì fara kìtàbà tó dé tí mo fẹ́ yáwó lọ́wọ́ yín káàkà kọ́lẹ̀ rẹ̀ ó ní the longest bar nínú gbogbo nínú àlùkùrá pọ̀ sí dandan tó dapọ̀ ìsìláàmù yẹn kọ́lé jẹ̀ gan ẹni tí ò bá ṣe òṣèjì kò dára ẹlẹ́gbẹ̀ẹ́ olúwa ní bàǹkìlù máa tọ́ ọba alákùn mìíràn níta àti àwọn obìnrin náà yìí ọlọ́run efe ẹfẹ́ tó bá yọ inú àwọn obìnrin mọ́sìnà ẹfẹ́ méjì wàtúláàtà ẹfẹ́ wọn mẹ́ta wàrúbá ẹfẹ́ wọn ní kí náà ní káfíà méjì ọlọ́run náà ọsọ́rọ̀ sọ́nù kọ́lá ní ìdọ́dọ́kọ́ ní tó fẹ́ẹ́ ìyàwó dandakọ́ so ní ìwà ọlọ́dẹ̀ sọ nínú àlùkọ̀tà tẹ́lá àwọn ìsọfún dàrú máa lọ́wọ́ tí ìsìláàmù lẹ́yìn bá ti ní pọ́blẹ́mù yìí àwọn píríncípù burúkú kan tàbí lọ gbé sórí ìkọ́nà lẹ́lẹ́ náà ìtọ́lọ̀ máa dárúkọ ní kòrán ìlú ìbámu inú inú ẹ̀ náà nígbà máa sọ ẹ̀ náà pé ìmáàmù òun ní òru ẹrù àwọn jàmá yóò ní náà kódà láàrin gbàgbẹ́ máwọn gẹ́gẹ́ gbogbo ọ̀nà tí jàmọ́ bá ń dára orí rẹ̀ níbi ó kò rẹ̀ jọ́kọ̀ sí lórí ẹ̀ má sọ̀rẹ̀ mọ́ wà látẹ́jú wá zírọ̀ tó wí zírọ̀ òkúrọ̀ kàlùkùránì wí tó gba ọdún tí kù yẹn àpọ̀ dá wàhálà lẹ̀ òun náà ló padà tí wọ́n rí lẹ́jí tako àdíjì gbogbo ọba arọ alúgbèsù tí ń tako àdíjì àjìnà gbogbo náà pé tí kù báyìí náà ló ṣe méjì lára tó tọ́ bá dárúkọ ní kùránì fásitì tọ́ bá dárúkọ ní àdíjì ní súnmọ́ àyíbáyé kẹ́lí ti bẹ́ẹ̀ lọ àdíjì ẹgbẹ́ òtún ti fásitì lẹ́yìn sáǹtì subhana rabbiyal azim dáǹsọ ní rúkú kùránì kan ló ní amọ́sọ́ lórí rúkú àbí subhana rabbiyal a'la kùránì kan ló ní amọ́sọ́ lórí rúkú lóòótọ́ alẹ́ ni wọ́n mú jáde bí sábẹ̀ ìsìnmà rabbikal a'la àyíbẹ̀kọ́ bọ̀ sí kùránì sọ bẹ́ẹ̀ pé ẹ máa ń sọ bẹ́ẹ̀ lórí rúkú àbórí tùdú fátíà kùránì pé ó gbé fátíà wá ní kò sọ fún apẹ́ká mọ́ sí ní

àwọn láwọn ọ̀rọ̀ kan lórí pé ìwò ni fáàdì ìwò ni wájì ìwò ni sunna àwọn àfáàmọ́ wọ́n ti é jọ ọ̀rọ̀ tẹ́mọ̀ tó pé kùránì àwọn kan sọ àmọ́ kò lálàáfíà ọ̀rọ̀ tó jìnà sí mímọ̀ yẹn yẹn tí àwọn ẹ̀rí tó pọ̀ sí ìdíkìnì tó ta ní láti wo kọ́nà wájú ẹ̀rá kò سبحانك اللهم رب ولا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته